واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به ولا رحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي يدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور مدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أفيقف وبارد الله سبحانه وتعالى tutunkọ ìjókòó wa ní àárọ̀ yìí ọ̀sẹ̀ tó kọjá àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tẹ́ ẹran wa kò jẹ́ kí a lè mèkì n tó fa dìlé díẹ̀ láàárọ̀ ni pé àwọn iṣẹ́ náà tá a ti jẹ tán à ń ṣì ń jẹ́ lọ náà ẹ máa fi àdúrà ìràn yẹn wá lọ́wọ́ kí ọlọ́run bó fi àṣekòǹgẹ́ oríire láyé ń bí àti ní gbangba ọjọ́ gbìndẹ̀ alkiyama gẹ́gẹ́ bí a ṣe ṣe alkawani a mọ̀ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ nípa ìmọ́tótó gẹ́gẹ́ bá a ṣe ṣe alkawani náà yìí tá a lásọ̀rọ̀ a tẹ̀síwájú lórí rẹ̀ ó ní ìwẹ̀ ntobi iwe ìwẹ̀ lori iwe ìwẹ̀ tí gbólóhùn pé ká wẹ̀ Islam to ba ti wa nto tó túmọ̀ sí ni wípé mi gbogbo ara nto tuma si sí ni lọ́gọ̀tún àmì ṣẹ́ràn omi o ọ gbọ́dọ̀ gbogbo ara. àti bí tí ó bẹ́sẹ̀ bí ẹ ń jẹ́ kọ́lọ́fín àti ibi tí ó jẹ́ pé ó hàn síta omi gbọ́dọ̀ kárí gbogbo ẹ̀ kí ló wá bí n tó bí ni wípé Allah subhanahu wa ta'ala ó mú wá nínú suratul Maida wípé wa in kuntum junuban fatahharu tí ẹba ti wà nínú àyà kẹfà ní sọ́tù maida Allah subhanahu wa ta'ala sọ pé tẹ́ bá ti ní junub lára tí jẹ́nàbà bá ti wà lára yín ẹ mara but n tí ó wá nínú àyà yìí ó di nǹkan sínú ọ̀nà tá a fi mara àmọ́ Allah subhanahu wá sọ nínú àyà tó wá nínú ah, sọ́tù nasa wípé. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ nígbà tí aya ìsọ̀kalẹ̀ ọtí mímu kò tí ì jẹ́ èèwọ̀ nígbà tí Allah subhanahu wa ta'ala fẹ́ mú ẹ̀kọ́ wá lórí àwọn kankan tó jẹ́ wípé bárakú ni àti tètè jáwọ́ ń bẹ ọ̀rọ̀ ọ̀hún Allah subhanahu wa ta'ala ó ṣe ní bitadarruj ní ẹsẹẹsẹ irú nǹkan báyìí ni ọtí mímu Allah subhanahu wa ta'ala ọkọ̀kọ́ mú wá wípé tẹ́ ẹ bá ti fẹ́ kí tí ìrun bá ti tó tẹ́ ẹ fẹ́ kírun ẹ má tẹ́ ẹ bá ti wà nínú ìhúnrírọ̀ tí tàbí ti mutí ẹ má súnmọ́ ìrun hatta ta'lamu ma taqulu ó dìgbà tẹ́ ẹ bá máa ń tẹ̀ ń sọ torí tí ìhúnríra bá ti wà pẹ̀lú yín tẹ́ ẹ bá wà lórí ìrun ẹ lè fẹ́ bẹ lọ́hùn ọba kẹ́ ẹ gbéra yín ṣépè Allah subhanahu wa ta'ala kò dé máa wà dà látàrí eléyìí Allah subhanahu wa ta'ala ó ṣe ìkìlọ̀ yìí nípìlẹ̀ nù ṣùgbọ́n gbà yá Allah subhanahu wa ta'ala tí Allah subhanahu wa ta'ala kọ́kọ́ pàkíyèsí wa sí ni wípé àwọn sàbí sí ń gbà ẹni wípé aburú tí ń bẹ nínú ọtí mímu ọ̀pọ̀ ju dáadáa tí ń bẹ ń bẹ lọ dáadáa tí ń bẹ ń bẹ fáwọn èèyàn ó lè wá látara wípé wọ́n ó tà wọ́n gbowó wọ́n ó rí bẹ́nẹ́fìtì ń bẹ kì í ṣe dáadáa wípé bọ́yá kí wọ́n fi ṣoògùn dítà fi mú eléyìí wá ní wípé ní nǹkan bí 20 years ago ọdún ogún ọdún sẹ́yìn a wà ní haram ní makka lárúbáwá kan èdè rẹ̀ ni ṣùgbọ́n kò kéwú péyàn jẹ́ lárúbáwá kò mí nìpo ní ma ọkàn jẹ́ wípé èdè tó gbọ́n yóò jẹ́ kó rọrùn fún láti ṣe kí ni láti rí kéwké ọwá ń ka àyà Qur'an wípé fíhì manafi'u linnas wa ithmuha akbaru min naf'ihima fíhìmá manafi'u linnas wa ithmuhuma akthar akbar naf'ihima wọ́n ni hẹ́hẹ́ hatta rabbuna qala fi anna fil khamri manafi'a ọlọ́run ọba tó dá wa gan sọ wípé ọtí mímu àǹfààní wà ń bẹ ó wá tẹ̀síwájú ó ní abájọ tó fi jẹ́ wípé àwọn dókítà míì máa ń sọ pé ká fi ọtí ká fi ṣe àwọn àwòsàn kọ̀ọ̀kan náfìlà ni mo fẹ́ kí tí mo bá ní kí n tẹ̀ síwájú pẹ̀lú náfìlà ó lè ti kírun tán ó lè ti ṣe tán kó gbabi tó ń fẹ́ lọ lọ kí n dẹ̀ ṣàtúnṣe yìí ó pàtàkì ju wípé kí n máa kí náfìlà lọ mo bá jáná náfìlà yẹn mo bá jókòó tìlẹ́gùn ọmọ ìyá mi Quran bó ṣe wá ó wá ní lẹ́sẹẹsẹ mo ní àyà kan wá lẹ́yìn eléyìí mo ní ẹ̀hẹ́ ó ní mo ní àyà yẹn sọ yìí pé la taqrabu salata wa antum sukara ẹ má súnmọ́ àwọn o tẹ́ ẹ bá ti wà nínú ìwọ̀n rírọ̀ tí mímu hatta ta'lamu ma taqulun ó dìgbà tẹ́ ẹ bá máa tẹ̀ ń sọ mo ló mi tún wá wá lẹ́yìn rẹ̀ tó sọ ọtí mímu gan di èèwọ̀ tó fi jẹ́ wípé ọtí mímu àti kékeré rẹ̀ àti ńlá rẹ̀ èèwọ̀ ni mo ní mi tí débi tí à ń lọ o ibi tá à ń lọ gangan ni wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa alihi wa sallam ó wá sọ wípé gbogbo ohun tí ọlọ́run ọba ṣe ní èèwọ̀ ọlọ́run ọba ò fi wòsàn àwọn ọmọ lẹ́yìn òun sí yàní wọ́tá àjẹbà ọ́ yàlẹ́nu ó ní wà ń tẹ́mi fẹ́ yìí ń bolo tiwa náà mo ní torí pé ìbàjẹ́ tí àwọn ọmọ Nàìjíríà máa ṣe mo ní ana ifiriki ana jitu min alfirika mo ní ah fi baladikum muslimun ṣé mùsùlùmí wà nílùú yìí ni mo ń tí ọba sí mùsùlùmí ní ìyín wá síbí ìbára bíbẹ̀ ni mí yàní àwọn discussions kan ó jẹyọ tó fi jẹ́rìí sọ́rọ̀ òjíṣẹ́ lásìlá àṣìlá ń pé kéwú àmà kéni kìí ṣe wípé tí èèyàn jogún torí wípé wọ́n bíyàn ní sínú èdè kan tàbí wọ́n bíyàn lọ máa fa al-ilm ìmà àmà wà ní àmà kéwú ni. Now, Allah subhanahu wa ta'ala wa sọ fún wa sí wípé wala junuban ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ẹni tó bá wà nínú junub illa abir sabil tàbí àfẹ́ tí ń bá lọ tó jẹ́ pé kò síbi tí ó gbà kò dẹ̀ sí omi tó lè lò hatta tẹ̀sílù àfidẹ́ ẹ̀ bá wẹ̀ ìyẹn pé tẹ́ bá ti wà nínú junub ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn àyàfi tẹ́ ẹ bá wẹ̀ ááyà eléyìí òun ló wá ṣe tafsiri ááyà àtàkọ́kọ́ tó sọ pé fatọ́hùrù ẹ̀ mára tó ń túmọ̀ sí wípé ìmára tí wọ́n fẹ́ ká mọ́ ìwẹ̀ ni tá a bá ti ní jùnúbò tá a bá ti ní jẹ́nàbà lára ní tá a gbọ́dọ̀ ṣe òun ni wípé a gbọ́dọ̀ wẹ̀ náà àwọn kankan bẹ tí máa bí ìwẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ìwẹ̀ ní tó túmọ̀ sí ni pé kó mi ọ́ kárí gbogbo ara khurujul mani bidafaq sawa kana fi nawm aw yaghza tó mani bá ti jáde lára èèyàn ní jáde tá a mọ̀ ní àádá tí máa jáde wá pẹ̀lú agbára yálà ó jẹ́ ní ojú oorun ni tàbí èèyàn tají min dhakarin aw untha èèyàn jẹ́ ọkùnrin ni tàbójóbìnrin tó ń túmọ̀ sí wípé bó ń ṣe máa jáde lára ọkùnrin bẹ́ẹ̀ náà ló máa ń jáde lára obìnrin kí lè rí eléyìí Umu Salama ọ̀kan nínú àwọn ìyàwó òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó sọ fún wa yí pé Umu Sulaim ìyàwó Talha ó wá sọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam faqalat ya Rasulullah ó wá sọ pé eré òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam inna Allaha la yastahi min al-haq ju òdodo halalal mara'a. من غسل إذا هي احتلمت ṣé obìnrin náà wẹ̀ tó bá lálàá àlá àṣepọ̀ àlá nìkan lòun mú wá síwájú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí agbẹnusọ àti alálàyé lórí ọ̀rọ̀ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kì í fi ìdáhùn ma lórí ìbéèrè téèyàn bá béèrè nìkan ibi téèyàn ò gbọ́yé dé tó lè lè gúnlẹ̀ sí òjíṣẹ́ náà sallallahu alaihi máa ń jẹ́ kí ìdáhùn òun kó kárí gbogbo ẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam qala rasulullahi sallallahu wá sọ fún mi pé naam bẹ́ẹ̀ ni idha tóbìnrin náà tó bá rí omira tó ń túmọ̀ sí pé yálà ọkùnrin ni o tàbóbìnrin ni tó bá lálá àjọṣepọ̀ lójú oorun tí nǹkan kan ò jáde lára rẹ̀ ó jí kò rí nǹkan kan kò ní tóbìnrin náà lálà lójú oorun aláṣepọ̀ nǹkan kan ò jáde lára rẹ̀ ó jí kò ní tí hadith rẹ̀ mú wá tí ẹnìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé idha ra'ayta al-madhiya gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú nínú hadith sayyidina ali radiyallahu anhu tó bá rí madhi madhi jẹ́ atọ́kùn maniyi Allah subhanahu wa ta'ala tí ọkọ̀ pẹ̀láyà tàbá ti fẹ́ ọkùnrin rorí lórí wípé àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ atọ́kùn kan wà tí ó kọ́kọ́ wẹ́ẹ̀tì ọ̀nà náà ìdára ẹ̀ta tàbárí witness yìí fox seal zakara fọ abẹ́rẹ́ wọ́tọ̀wọ́dọ̀ ọdúnhẹ́lẹ̀ sọ́là kọ́ wa tún àlùwàlá ṣe àlùwàlá tá a fi kírun ṣùgbọ́n gbà tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílá máa tẹ̀síwájú lórí rẹ̀ fayida fadọ́kítà ẹ̀lmẹ́ ṣùgbọ́n tára omi bá jáde lára rẹ̀ níjáde tí bí ṣe wá ní gírígírí faptasil ọgbọ́dọ̀ wẹ̀ ló fi jẹ́ wípé ìmọ̀ní yìí tó bá ti jáde ní ojú ọ̀nà tá a mọ̀ọ́mọ̀ yálà lójú oorun ni tàbí lójú ayé ni yálà látara ọkùnrin ni tàbí látara obìnrin ọgbọ́dọ̀ wẹ̀ tó bá jẹ́ wípé ọkùnrin tàbóbìnrin ó lálà ó jí ó lálà àṣìkò ó jí kò rí nǹkan kò wọ́n ní wẹ̀ ṣùgbọ́n ó jí látojú oorun kò rántí bóyá òun lálà àbóhùn lálà ṣùgbọ́n rí wetness wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rántí mo lálà àbí mi lálà ṣùgbọ́n aṣọ ló ti tutù kí ni ó ṣe fún aléyìí lọ́kọ̀ọ́sọ̀ ọgbọ́dọ̀ wẹ̀ torí ó lè má rántí lóòótọ́ ọgọ́rọ̀ ọgbà nǹkan ṣẹlẹ̀ lójú oorun àní lè rántí ṣùgbọ́n ẹ̀rí tó fi hàn yìí wípé nǹkan ti jáde lára ọgbọ́dọ̀ tí ọkùnrin tó bá súnmọ́ ìyàwó rẹ̀ ó dámira o kò dámira o obìnrin náà nǹkan rẹ̀ jáde tàbí ò jáde o lópin ìgbà tí ó ti súnmọ́ ìyàwó rẹ̀ o tí wọ́n dẹ̀ ti wọlé tọ̀ obìnrin náà àwọn méjèèjì ó jọ kílẹ̀ àtọkùnrin àtobìnrin lórí ń yìí bákan náà ọkùnrin àti obìnrin wọ́n lè lálà wọ́n lè má jàlá kò jẹ́ wípé ó rorí póun fẹ́ rọ́kọ̀ ni ara dìde ara dìde ọ̀dà nǹkan sára yọ̀wẹ̀ tó ń túmọ̀ sí pé ádà rẹ̀ tó bá ti wá lójú ọ̀nà mọ̀tádà ta ara àwọn kan ọmọ ń wá fún wọn lójú ọ̀nà tí ó wà mọ̀tàdà tó bá rí nǹkan bẹ̀rù bójó nísìn yọ̀dà mìíràn ni kìí sọ̀nà tá a màmá lélẹ́yìí kò ní wẹ̀ fàáhẹ́m náà eléyìí wà báyìí èkejì ìpàdé ibi méjèèjì ìlà méjèèjì tí Yorùbá bá sọ pé ìlà àdàpè tí súnà fọwọ́ sí bó ṣe jẹ́ wípé àní là tá a bá fẹ́ dákọ abẹ́ ọkùnrin pé okó a sọ pé abẹ́ rẹ̀ àní là tá a bá fẹ́ dákọ ìpọ̀kọ obìnrin náà a sọ pé abẹ́ bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ dákọ khitan tàbí ètà àwọn olóyìnbó ń pè ní circumcision yorùbá sọ pé ìlà ṣeré àfọwọ́ sí àdàpè bẹ́ẹ̀ torí pé ẹ̀sìn wa ẹ̀sìn adab ni ẹ̀kọ́ àkàn gbé nǹkan kalẹ̀ bí ìgbékalẹ̀ ọmọ ìlà ni wípé ìmúkúrò orí awọ tó borí abẹ́ ọkùnrin èyí tó wà lókè ìdọ̀ obìnrin kí wọ́n mú òun náà kúrò èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ ni wípé bó ṣe jẹ́ ọ̀ràn àyàn fọkùnrin bẹ́ẹ̀ náà ló jẹ́ ọ̀ràn àyàn fún obìnrin kí ló jíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ lórí eléyìí ó ní idha jalasa بين شعبها الأربع tí ọkùnrin tó bá fi balẹ̀ orígun mẹ́rẹ̀ẹ̀rin obìnrin thumma jahadaha tó wá ní kó ń ṣègbìyànjú lérí ẹ̀ faqad wajaba al-ghusl ó ti di ọ̀ràn àyàn káwọn méjèèjì ọwẹ́ nínú ẹgbàá wa náà òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọ́nà sọ pé idha jalasa bayna shu'abi al-arba' abala ara mẹ́rẹ̀ẹ̀rin tọkùnrin balẹ̀ lórí wa masal khitan al-khitan ibi méjèèjì tá a kọlà ìkọlà tọkùnrin àti kọlà tóbìnrin tí wọ́n wá kára wọn faqad wajaba al-ghusl ìwẹ̀ ó ti di ọ̀ranyàn nínú ẹgbà wa mi òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yí pé idha gabat almudawwara ibi tá a circumcise yẹn tó bá ti di pé ó pòórá sí ara obìnrin ó ti di ọ̀ranyàn wípé káwọn méjèèjì ó wẹ̀ yálà wọ́n dámira o tàbí wọn ò dámira eléyìí ni tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ torí ẹ̀rí kan wá nípìlẹ̀ ọ̀rọ̀ kó tó di pé òfin míì ṣẹlẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó lọ yọjú sọ́kan nínú àwọn sàábé radiyallahu anhu bó ti gbọ́ sálámù òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ó wà lórí ìyàwó rẹ̀ ni ah so wọ́n wà á máa súnmọ́yàwó òun nígbà tó jíṣẹ́ lásán àsìlám sálámà lọ́ba tara dìde kò tí ì dámira òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam òbí léèrè rírí tó jíṣẹ́ lásán àsìlám rí pẹ̀lú aṣọ tó fi ń bora tó ń sáré bọ̀ wọ́n mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ òjíṣẹ́ lásán àsìlám wà bí léèrè ajalnaka wa fi riwaya akhnaka ṣé akán olójú dìde ni ò tí ì dámira nínú ẹgbà wa mi ó ní ṣá a mú ọ̀dà dá ọ ni pé bí omi sánmà ni tí ọba ti wá tómi sánmà bá ti di ní tó sì kí nìyẹn ọ̀dà bẹ́ẹ̀ ni ṣá a dá ọ ni nínú ẹgbà wa mi ṣá olójú dìde ni kó o tó dámira ó ní bẹ́ẹ̀ ni ọwọ́ afẹ́ máa wa alaikum salam tó lábàkàtà kí ni tọ́jọ́ràn àyàn léhùn lérí òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá wa sọ pé innamal ma'u minal ma'i bọ́rọ̀ ṣe jẹ́ o tí ò rí bá mi ìwẹ̀ ò ní ṣẹlẹ̀ àfi téèyàn bá da mìíràn nípìnlẹ̀ ọ̀rọ̀ lélẹ́yìí so ti yé báyìí nísìn ẹ̀rí tó wá lẹ́yìn eléyìí tó pààyàn rẹ̀ òun ni wípé tí lọ́kọláya bá ti bá mára wọn tí ibi tá a kọlà méjì ti kanra wọn ìyẹn tí ibi tá a kọ nílà ọkùnrin tó ti pòórá sára obìnrin yálà wọn dámira o tàbí wọn ò dámira o ìwẹ̀ ti dọ̀ranyàn láti fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ gan nígbà tí òjíṣẹ́ lọ́sílà àlọ́sọ́lám ọ̀kan nínú àwọn sàbẹ̀ bíléèrè òjíṣẹ́ lọ́sílà àlọ́sọ́lám ṣe tọ́ka sí pé a máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ́ nígbà míì ó máa ń ṣẹlẹ̀ sí wa pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó mi adẹ̀ máa ń wẹ̀ tó ń túmọ̀ sí wípé tàkọ́kọ́ yẹn òfin míì ti dé lórí ẹ̀ tó borí ẹ̀ kí ni n tó tún lè fa yí pé ẹ̀ǹkìtá ilẹ̀ ẹ̀ẹ́dùn nifas nígbà tí ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin bá dá tàbí ẹ̀jẹ̀ ìbímọ bá dá Allah subhanahu wa ta'ala ó mú wá nínú at-tanzil nínú Qur'an karim wípé wa yasalunaka 'anil mahid wọ́n bí ó léèrè ìrẹ́ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́là lórí obìnrin tó bá ń ṣe nǹkan oṣù ṣáà lè súnmọ́ wọn nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù àti òfin wo ló dè wọ́n òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala wa dáhùn wípé kólówó hadha sọ fún wọn wípé ẹ̀gbin ni fa'tazilu nisa fil mahid ẹ yẹra fún sí wọlé tọ̀ obìnrin nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù a gbọ́dọ̀ súnmọ́ wọn nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù any other thing tí ṣẹ̀ríà gbà láàyè a lè ṣe é òjíṣẹ́ sallallahu alaihi wasallam ní kissing romance gbogbo òun la lè ṣe èbí pé ní a fi aṣọ bo ojú ara ẹ̀jẹ̀ ọkọ lè sùn léyàwó rẹ̀ mọ́lẹ̀ tí ìdánira bá ṣẹlẹ̀ látara bẹ́ẹ̀ yálà sí ọ̀kan nú wọn ni tàbáwọn méjèèjì wọn wẹ̀ but ìsúnmára gẹ́gẹ́ bí wọ́n ṣe lè súnmára nígbà tí ò bá sí nǹkan oṣù wọn ò lè ṣe léyìí Allah subhanahu wa ta'ala wa sọ pé hatta yothorna ó dìgbà tí wọ́n bá mára ṣáà ti sọ síwájú pé ìmára tí wọ́n wí ń bi eléyìí ó ní wípé ńgbà tí wọ́n bá wẹ̀ fàyídà tọ̀tọ̀ họ́rọ́nà tí wọ́n bá wá mara báyìí fàtòhúnà min haythu hamarakumullah ẹ wá súnmọ́ wọn nínú ojú pọ̀nà tí ọlọ́run ọba ti pa yín láṣẹ lórí rẹ̀ tóró ní faqaddimu li anfusikum nisa'ukum harsulakum àwọn ìyàwó yín o oko yín ni wọ́n fàtú harfẹ́kùn ànàṣìtùn ẹ wọnú oko yín bó bá ṣe wù yín nígbà tó bá wù yín níbikíbi tó bá ti wù tó ń túmọ̀ sí pé kíni sísúnmọ́ òjíṣẹ́ lọ́sọ̀lá àṣàlám sọ yìí pé gbogbo ibi tọ́lọ́wọ̀n ọba ti ní ibi tọ́lọ́wọ̀n ọba ti ní kẹ́ ẹ súnmọ́ wọn nìkan ni o ẹgbà wájú wọ ẹgbẹ̀yìn wọ ẹgbẹ̀gbẹ́ wọ èyàn ṣe iṣu but kó jẹ́ ojú ọ̀nà tọ́lọ́run ọba là torí wípé ẹnikẹ́ni tí ó bá wọlé tó obìnrin nílé ìyàgbẹ́ tàbí ọ̀nà tọ́lọ́run ọba ọ̀pàmẹ́tì yìí ó ti kọ̀yìn sí tọ́lọ́run ọba fi rán òjíṣẹ́ náà sílára sọ́la tó ń túmọ̀ sí wípé haramu ẹ̀ṣẹ̀ ńlá Allah subhanahu wa ta'ala ibikíbi tó o bá wà ìyàwó rẹ ni lópin ìgbà tó o bá ti pé ìwọ bá a ṣe súnmọ́bìnrin tí ì ṣe gbangba tọ́jẹ́ bíi kọ̀rọ̀ ni tọ́jẹ́ ìyàwó rẹ̀ ẹni tí ń lò lè ṣe ń bẹ̀. Allah subhanahu wa ta'ala wa sọ pé inna Allah yuhibbu tawwabi wa yuhibbu al-mutatahhirin. Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n bá máa ń tí wọ́n dẹ́ṣẹ̀ tí wọ́n máa ń sáré padà lè túbá fún ọba adẹ́dà àtàwọn tí wọ́n máa ń ṣe mọ́tótó nǹkan kẹrin tó lè fa ìwẹ̀ almaut ikú ìyún jẹ́ ọ̀ranyàn fún àwọn ẹni olókùú tàbí àwọn mùsùlùmí tó kù lẹ́yìn fún wé kí wọ́n wẹ̀ ẹ̀rí wà lórí yẹn bainama rajulun waqifu bi Arafa bàtí arákùnrin kan tó dúró ní Arafa idh waqa ala ọ jábọ́ látorí nǹkan ọ̀gùn rẹ̀ lẹ́nu kan orí fọ́ ó ti bẹ̀dẹ̀ tó jáde láyé faqala nabi sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ náà sọ̀lá àṣìlá wọn sọ yìí pé ọ̀ṣìlóhu bimahi wa sidr ẹ wẹ̀ ẹ́ pẹ̀lú omi àti sidr ọ̀ranyàn ni wípé kí a wẹ̀ òkú nígbàtí ọmọ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam lóbìnrin tó jáde láyé ọmọ àtíyá radiyallahu anha sọ yí pé dakhala alayna rasulullahi sallallahu alaihi wa alihi wasallam òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wá bá wa hina tufiyat ibnatu nígbàtí ọmọ rẹ̀ obìnrin jáde láyé faqala òjíṣẹ́ ńlá sallallahu alaihi pa wá láṣẹ pé tẹlinaha excelnaha ẹwẹ salasan aw akthar min dhalik lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀márùn tàbí kó jù bẹ́ẹ̀ lọ in ra'aytunna tẹ́ ẹ bá rí wípé kẹ́ ẹ fi kún wíwẹ̀ yìí omi wà sídìr àti sídìr ni àwọn afáàfin sọ yìí pé wà ájúmọ̀hù anàlmáyìta yóksẹ́lò ghusla janaba gbogbo umma ìfẹnu kò sí wípé òkú a máa wẹ̀ ni bá a ṣe máa wẹ̀ ìwẹ̀ janaba alhamis nǹkan karùn tó lè bí ìwẹ̀ alikafir idha aslam tí kèfèrí bá gba islam torí àdìsí hadithi qais bin asim tí wa imaamu ahmed àti imaamu abu da'ud wọ́n mú wá bisanadi sahih pé anahu aslama ìgbà tí ó gba islam fa amarahu nabiyu sallallahu alayhi wa sallam an yattasila limahi wa sidr òjíṣẹ́ lọ́sọ̀lá islam ní pé kó wẹ̀ pẹ̀lú omi àti sídọ̀ àti kísà Samama bùnà Uthad nígbà tó gba islam òjíṣẹ́ lọ́sọ̀lá islam paláṣẹ yìí pé kó wẹ̀ nǹkan kẹfà tó lè bí kéèyàn agbọ́dọ̀ wẹ̀ ó ní jùmọ̀ ọjọ́ jùmọ̀ òjíṣẹ́ lásìlá àlọ́sọ́làm ní gúúsùlù yawm al-jumu'ah wajibun ala kulli muhtalim ìwẹ̀ ọjọ́ jímà ọ̀ranyàn ni fún gbogbo ẹni tí ó bá jẹ́ ẹni tó ti bàlágà nínú ẹgbàá wa mi ṣẹlẹ sọlá sọlá sọ pé iza jaa ahadukum tí ẹnikẹ́ni nínú yín bá di jímà o kọ̀lì ẹ̀ tẹ́sẹ̀ kó wẹ̀ eléyìí ni tí ó fi ẹsẹ̀ múlẹ̀ jù wípé ìwẹ̀ ọjọ́ jímà ọ̀ràn yẹn ni kéèyàn wẹ̀ káwẹ̀ ká tó lọ sí jímà òní tí ó pàtàkì jù alẹ́ làkàlù kéèyàn wẹ̀ àwọn àwẹ̀ míì náà wá wà wọ́n ṣe ọ̀ranyàn but sunna ni ó wà recommended nínú ẹ̀sìn àwọn wo gúúsùlùlù ìdè ìdì méjèèjì káwẹ̀ ká tó lọ síbẹ̀ torí hadith tó wáyé wípé. Sayyidina Ali radiyallahu anhu wọ́n bi léèrè lórí ìwẹ̀ ó ní iktasil kulla yawm in shita jojúmọ́ ó lè wẹ̀ tó bá wọ̀ faqala iktasil kulla yawm iktasil kulla yawm in shita ṣùgbọ́n ìwọ̀n ìwẹ̀ tó jẹ́ ìwẹ̀ tó wà recommended o yawm al-jumu'ah wa yawm al-arafah wàyọ́mọ nahar wàyọ́mọ alifadr ìwẹ̀ ọjọ́ jimá ìyún tó wà establish iná sọ pé ìwẹ̀ tó wà establish ó lè máa wẹ̀ níjojúmọ́ tó o bá fẹ́ ṣùgbọ́n ìwẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tó wà establish o ò ní ìwẹ̀ ọjọ́ jimá ìwẹ̀ ọjọ́ àràfà ìwẹ̀ ọjọ́ ọdún iléyà àti ìwẹ̀ ọjọ́ ọdún ààwẹ̀ a ti mú ẹ̀rí wá tó ṣe tíjọ́ jimá lọ́rùn àyàn tá a bá yọ ènìyàn ilé ikú a jẹ́ pé ìwẹ̀ yóò kù ìwẹ̀ sunan látara eléyìí ó túmọ̀ sí pé ìwẹ̀ ìdí ìwẹ̀ ọjọ́ àràfà ọ̀gọ́sílẹ̀ ihram ìwẹ̀ tá bá fẹ́ ṣe gbé ihram fún hajj tàbí umrah yálà obìnrin wà nínú nǹkan oṣù or not yọ wẹ̀wẹ̀ ihram ọwọ́ mustahab ó lè wẹ̀ ìwẹ̀ fún ihram annahu raha nabiyya sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí wáyé pé sàbẹ̀ yìí ló ń rí òjíṣẹ́ náà sallallahu sallam tajarrada li ihlalihi ọbọ̀ṣọ nígbà ó fẹ́ gbé ihram wàtásàlà ó dẹ̀ wẹ̀ ìwẹ̀ kẹrin tó jẹ́ pé ó wà recommended náà ó ní al-iktisal inda dukhul Makkah nígbà tí a bá fẹ́ wọ Makkah ìlú alápọ̀nlé tó bá kú dẹ̀dẹ̀ tá a wọ Makkah ọ̀gọ̀rọ̀gba mọ́tò máa ń dúró pé àwọn fẹ́ dúró díẹ̀ kó tó di pé èyí ó sì opportunity àsìkò yẹn àwọn hamahi alhamdulillah opportunity wà rẹpẹtẹ fún àwọn iléèwẹ̀ ilé ìyàgbẹ́ and everything tó around fún ní àwọn masajid kéèyàn dàmí sára kó tó di wípé ó wọ Mọ́kà tí ò bá lè ṣe léyìí tí wọ́n bá gbé wọn dé àwọn hotels wọn tán kó tó di wípé yóò lọ ṣe tawaf sáré wẹ̀ kí ni ìwẹ̀ ẹlẹ́ẹ̀karùn goslu man ghassala mayyitan ẹni tí ó bá wẹ̀ òkú a recommend wípé kó náà wẹ̀ torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó sọ wípé laysa alaykum fi goslu mayyitikum goslan illa idha ghassaltumuhu kìí sí ọ̀ràn àyàn fún yín tẹ́ ẹ bá wẹ òkú yín wípé kẹ́ ẹ wẹ̀ fa innama yitakum laysa bi najasa òkú tẹ́ ẹ wẹ̀hún kìí ṣe nàjásà fa hasbikum an taksilu aidiyakum tí ẹ bá ti wẹ òkú yín ẹ kàn lè fọwọ́ hadithi ló mú ìjẹ́ ọ̀ràn àyàn kúò pé tá a bá wẹ òkú kí a gbọ́dọ̀ wẹ̀ èyí tó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé n tá a lè ṣe ni tọ́jẹ́ sunna òun náà ni pé àwọn sàbí òjíṣẹ́ náà sàlàyé sàlàyé gẹ́gẹ́ bí ibn Umar radiyallahu anhuma bó ṣe gbà wáyé pé kunna naqsilu al-mayyita a máa wẹ̀ òkú faminna man a máa rí nínú wa ẹni tó jẹ́ pé tó bá wẹ òkú yóò lọ wẹ̀ wọ́mí na màláyà tẹ́sẹ̀ àárẹ̀ máa rí nínú wa àwọn ẹmẹlòmí ò ní ò ní wẹ̀ mustahab ni is recommended kì í sọ̀rọ̀ àyàn. ẹlẹ́ẹ̀kẹfà al-iktisal inda kulli jima èèyàn súnmọ́yàwó rẹ̀ tán ó lọ wẹ̀ ó tún fẹ́ padà ó tún lọ ńgbà tó súnmọ́lá àkọ́kọ́ kó tó di pé súnmọ́lá ẹ̀kejì ó wẹ̀nà kó tó súnmọ́lá ẹ̀kejì mustahab ni ntaafẹ́ ni torí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó súnmọ́ ìyàwó rẹ̀ wa kana yaktasili inda hadhi wa inda hadhi tó bá súnmẹ́lẹ̀ yọ̀wẹ̀ tó bá súnmẹ́lẹ̀ yọ̀wẹ̀ lọ́tọ̀ qala fa qultu ya rasulallah mo wá sọ pé eré òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam allah taj'alahu wahida ó ṣe ṣe lẹ ẹ ṣe ṣe ní ọ̀kan ṣoṣo ń gbẹ bá ṣe gbogbo ń tẹ̀sí tán kẹ ṣe lọ́kan ṣoṣo qala adha azka wa atyab wa atbu eléyìí òun ló mọ́jù òun ló rẹwà jù òun ló mú ìmọ́tótó máa ara jù ẹni tí ó ń bá ń rí ẹ̀jẹ̀ àwọ̀dá àwọ̀dá ni wípé obìnrin tó jẹ́ wípé jọ́ márùn márùn ló máa ń rí nǹkan oṣù tẹ́lẹ̀ tàbí jọ́ mẹ́ta mẹ́ta omi lè jẹjọ́ kan omi lè jẹjọ́ méje omi lè jẹjọ́ mẹ́wàá hasbu ma yaani asbahadatiha bó ṣe máa ń wá fún un ó wá di oṣù eléyìí kò dúró ó dẹ̀ mọ̀ yìí pé ẹ̀jẹ̀ yìí kìí ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù yẹn ni àwọ̀dá al-istihada irú ẹni bẹ́ẹ̀ lóbìnrin kó máa wẹ̀ fún gbogbo ìgbà tó bá fẹ́ kírun mustahab bóun ni ó ṣe wẹ̀ ó fẹ́ kásùbà yóò wẹ̀ gbà tó bá fẹ́ kí zuhur yóò jẹ́ kí àsìkò zuhur ó bọ́ sí ìparí àsìkò ẹ̀ tí ó jẹ́ wípé ìbẹ̀rẹ̀ àsìkò asri yóò wẹ̀wẹ̀ kan yóò kí zuhur àti asri gbà tí magrib bá tó yóò jẹ́ kó tẹ̀síwájú fún ìparí àsìkò magrib tí ó jẹ́ ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ àsìkò ìṣá yóò wẹ̀ yóò mú magrib àti ṣáìwá torí hadithi umu habiba tó sọ wípé istihidat fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam istihada bá mi àwọ̀ ọ̀dá ó bá mi láyé òjíṣẹ́ sallallahu alaihi wasallam fa amaraha bilogosile kule salati ó wá pa á láṣẹ wípé kọ́ máa wẹ̀ fún àsìkò gbogbo òun nínú rìwáyà mi tó wáyé pé istuhidati imra'atun arábìnrin kan àwọ̀dá bá láyé òjíṣẹ́ náà sallallahu alaihi fa umirat an tu'ajjila al-asr wa tu'akhkhira az-zuhr wọ́n ní asri sí àkọ́kọ́ àsìkò rẹ̀ kó kí àyílà ní ìgbẹ̀yìn àsìkò rẹ̀ ìyẹn kó dìlé rẹ̀ díẹ̀ wọ́tàkítẹ́sì lẹ́hùnmá gọ́sìlẹ̀n kọ́ wá wẹ̀ ìwẹ̀ kan fún méjèèjì gọ́sìlẹ̀n wàhídà wọ́tò àkìr almaghriba wọ́tò àjẹlẹ̀ ìṣà ó dìlé maghrib ó tètè kí ìṣà wọ́tàkítẹ́sì lẹ́hùnmá gọ́sìlẹ̀n ọwọ́ ẹ̀wẹ̀ kan fún un wọ́tàtẹ́sílẹ̀ sàláàtì sọ́bẹ̀ ọgọ́sìlán ọwọ́ ẹ̀wẹ̀ kan náà fún ìrun àsùbá. tí ọlọ́run bá kádàrá pé èèyàn ní òbí tàbí ẹni tọ́jẹ́ yí pé èèyàn níwọ̀lé lórí ó wá jẹ́ kèfèrí ó jáde láyé àní sọ pé àgùngùn la islam ò ṣe nínú ẹ̀tọ́ tá a ṣe lé lórí oníkágbèsì àyàfi tó bá jẹ́ wípé ó wà nínú àwọn àjọ wọn tí wọ́n sọ wípé wọ́n gbà àwọn àjọ yẹn gan wọn ò ní ẹ̀tọ́ lé lórí tó ẹni tó jẹ́ pé òkú rẹ̀ gangan gan ni láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam Ali radiyallahu anhu annahu ata nabiyya sallallahu alayhi wa alihi wa sallam ó wá bá òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó wá sọ pé faqala inna Aba Talib mata Abu Talib ìyẹn bàbá Ali radiyallahu anhu tó jẹ́ ọ̀nkù òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó kú sórí shirk ni kò gba sílámù tó kú <coughs> gbàtí Sayyidina Ali radiyallahu anhu tọ́wọ́ afújíṣẹ́ lásìlàsílàm ní rògbò ti kú fọ̀kọ́lá idhab fọwárí lọ kọ́ lọ gbèsè ẹ̀pọ̀ òun ò ní wíwẹ̀ torí wípé kìí ṣe kíni kìí ṣe mùsùlùmí àpọ́nlé ẹ̀yẹ iyì pé ká wẹ̀hùn kò sí fóun a lọ gbèsè fọ̀kọ́lá innahu kọ́lá kí n lọ gbé sin kẹ̀ ọyà á lẹ́nu kọ́ọ̀lù àwọn sọ pé ìnáwó máa ta mushrikan ọ jáde láyé kèfèrí ni kọ́ọ̀lù idhab fọwárì lọ lè gbé sin. adi rọ̀díàlá ánìwó fọlámà wàá rọ̀ ìtuhù gbàtí mo gbé sin tán rọ̀já àti ilé yìí mo wá lọ bá òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam mo padà sí lọ́dọ̀ faqala li iktasil òjíṣẹ́ náà ní lọ wẹ̀ wíwẹ̀ látara pé a gbé mushrik sìn báyìí mustahab tá a recommend àtàṣe ẹ̀kẹsàn-án nínú wẹ̀ tí ó wà recommended al minel ihma kéèyàn dákú ó wá jí padà a nínú tí wọ́n béèrè lọ́wọ́ Aisha radiyallahu ana nígbà láàrọ̀ nípa òjíṣẹ́ lọ́sàlàsílàm ní pé nígbẹ̀yìn ń gbà tí ọlọ́jọ́ ń súnmọ́ láti kilo kí ó ní àsìkò òun tó ara ti wúwo kò lè dìde bọ̀rọ̀ kí ni tọ́kọ́kọ́ béèrè ṣé wọ́n ti kírun òjíṣẹ́ lásàásílà wọ́n bi léèrè pé wọ́n dáhùn wípé wọ́n fún òjíṣẹ́ lásàásílà sí pé ẹ̀yin náà wọ́n ń dóde ó gbéra láti lọ láti pé kóun ó kírun but ara yẹn ò gbé òjíṣẹ́ ládàá kù sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n tají wọ́n tún béèrè wọ́n ní ẹ̀yìn ni wọ́n ń dúró dè wọ́n lọ wẹ̀ gbogbo bára wọn ṣe wà yẹn náà wọ́n wẹ̀ wọ́n tún ṣègbìyànjú kò wọ́ọ̀kì wọ́n tún dákú so eléyìí ló fi rinlẹ̀ pé tí ó bá ti jí wípé ìdákú ó ṣẹlẹ̀ síyàn kó wẹ̀ now ìwẹ̀ kí làwọn òpó rẹ̀ òpó gbogbo nǹkan nínú ẹ̀sìn Islam tó jẹ́ ìbáàdà kí là kọ́kọ́ àníyà ìdáníyà ìfisọ́kàn wípé ah mo fẹ́ ṣèmọ́tótó tó jẹ́ ọ̀ràn àyẹ̀sìn lẹ́yìn eléyìí àtẹ́símíyà ìbẹ̀rẹ̀ pẹ̀lú basmala bíi ti àlùwàlánà ẹ̀kẹta kí omi ká gbórí gbogbo ara òpó ni tí omi ò bá kárí gbogbo ara kò tí ìwẹ̀ ò ló fi jẹ́ pé ìfọwọ́gbóra kìí ṣe ọ̀ràn àyàn gangan fúnra rẹ̀ àti rí àrídájú pé omi kárí gbogbo ara ló bí ìfọwọ́gbo ló bí wá tó bá yẹ pé àrídájú wà wípé omi tá a dà sára o ó tọ gbogbo ara tán po láì fi sẹ́bì kankan kù kò ní ìdíkà fọwọ́ gbóra but láti fi rí ẹ̀rí kẹ́rì ọkàn ó fi dúró wípé ẹ̀ kò síbi tó kù lára tó mi ò dé ó ní ó bí ọwọ́ fífi gbora àjẹ́bẹ̀ owó fífi gbora gan fún ara rẹ̀ kìí ṣe wípé n tó tó pọn dandan. àwọn sunan tá a gbọ́dọ̀ tẹ̀lé lórí. Uh, ìwẹ̀ wíwẹ̀ òun náà ni wípé ká ṣe é bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ṣe ṣe táàmù wa létà ẹni tí ó bá wà nínú junub yẹn yí pé ó wà nínú janaba àwọn kankan jẹ́ èèwọ̀ fún tí ò lè ṣe kò lè kírun yálà ọ̀ranyàn ni o tàbí náfìlà tọ́rọ jíṣẹ́ náà sàlá sàlám sọ yìí pé la tuqbilu salatun bi ghayri tuhur ọlọ́run ò ní gbàrún téèyàn ò mára nínú rẹ̀ kéèyàn ò tó kì í ẹni tó wà nínú junub tí ò tí wẹ̀ la kò tí mara kó o lè ṣe tawaf torí wípé tí ò fi lè kírun n tó de irun òun náà ló de tawaf àwọn nǹkan kan wá ń jẹyọ nítòbìnrin tó fi yàtọ̀ sí tọkùnrin tí obìnrin tí ó bá fẹ́ wẹ̀ jẹ́nàbà kìí sí ọ̀ràn àyàn ní wípé kó túrun orí ẹ̀ ní tó kàn pàtàkì ní wípé kó yí omi sórí dáadáa kó fi ṣọ́ wípé omi o ó ka ìsàlẹ̀ orí òun ṣùgbọ́n tó bá jẹ́ wípé nígbàtí tí ó fẹ́ wẹ̀wẹ̀ haid tàbí nifas ni ó gbọ́dọ̀ tún torí ntọ́wálé orí ọ̀rọ̀ nana Aisha radiyallahu anha gbà tí nǹkan oṣù dé bá tó fẹ́ nínú hajj òjíṣẹ́ náà sọ̀rọ̀ sálàm ní kọ́ máa ṣe gbogbo nǹkan yàtọ̀ sí wípé yóò túnú rẹ̀ torí pé wà nínú hajj yóò túnú ló fi jẹ́ pé àwọn ọmọ ayáwa lóbìnrin tí wọ́n bá ti wà nínú nǹkan oṣù kí wọ́n túrú wọn tí wọ́n bá fẹ́ di padà kọjẹ́gbà tí wọ́n bá wẹ̀ tán. mustahab ni fún obìnrin pé kó tó wẹ̀ kó mú xírkà àkísà tó mọ́ tàbí òwú tó mọ́ dáadáa kó ti bọnú almisk kó fi pa ojú ibi tí ojú ara tẹ́jẹ̀ ti jáde yẹn ètè tí rẹ̀ bìkọ́ torí wípé sensitive nature ọbẹ̀ yẹn àtẹ̀jẹ̀ tí ń jáde ń bẹ̀ ó wá ní bùkátà sí ìmọ́tótó tó pàtàkì torí kí ó má bàa máa rùn kódà má bàa dín tó infection ó ti bẹ̀ ṣẹlẹ̀ súnà tẹ́kí arú gbogbo orú nǹkan báyìí alhamdulillah nísìnyí láyé òde òní àwọn kan wà tó jẹ́ pé pharmaceutical àwọn pharmacies, tí wọ́n bá béèrè feminine fresh tó jẹ́ pé wọ́n lè máa lò ní gbogbo ìgbà tó jẹ́ pé àwọn agbègbè ibẹ̀ yẹn yóò máa wà ní mímọ́ mímọ́ ní gbogbo ìgbà tí ò fi ní wà susceptible to infections ó pàtàkì ìtọ́jú ara lélẹ́yìí tó pàtàkì fún obìnrin láti máa ṣe ní gbogbo ìgbà. torí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ti asma tó béèrè sa'atu nabiya sallallahu alaihi wa sallam àni ghusl al-mahid mo béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ìwẹ̀ ẹni tí ń ṣe nǹkan oṣù faqala ta'khudh ihdakunna ma'aha wa sidrataha fatutahhar fatahsin al-tuhur thumma tasub ala ra'siha فتدلكه دلكا شديدا حتى تبلغ شحون راسها òjíṣẹ́ náà sílá àrọ̀ sílám a ó fún àwọn sàábé lóbìnrin ní bí ó ṣe wẹ̀ nínú tó wá fi kún ni wípé thumma ta'khud fursatan mumasakatan fatatahhar biha mú Egege aṣọ tó mọ́ tàbí òwú tútù tó mọ́ dáadáa fi sínú àlùmísìkì tọ́rẹ àlùmísìkì dáadáa wá fi nu ojú ara kó fi jẹ́ wípé kí ni in tí ó mú gbogbo ìdọ̀tí àti òórùn ẹ̀jẹ̀ tó jáde kúrò níbi ìbẹ̀rùn tí ó mú kúrò tí ò fi níwá infected tí gbogbo ìbẹ̀yẹn ó dẹ̀ tí ó dẹ̀ neat kìí ṣọ̀ràn àyẹ̀ ní fóbìnrin tó ń wẹ̀ jẹ́nab tàbí ó ń wẹ̀ tó ń wẹ̀ jẹ̀náàbà tàbí tó ń wẹ̀ háì tàbí tàbí nefas wípé inú ojú ara gangan kó a máa rọmi síbẹ̀ là ntọ́wà ní gbangba ara náà ni wọ́n ní kó fọ̀ ewu ńlá ni torí sensitive nature ibi tí ó fẹ́ fọ̀ yẹn tó bá ń da omi tó ń da ọṣẹ sí ó lè fà kó míì tó jẹ́ yí pé kò ní kò ní kò ní rọrùn nísìn ni àwọn scientists ẹ̀ wá ní àwọn rí wípé tóbìnrin bá ń ṣe bẹ́ẹ̀ ó máa ń cause àwọn discharges kankan gbogbo ohun tí ìbá cause òjíṣẹ́ náà sàlàsílà ti ṣe ìkìlọ̀ ilé yìí fún wa nínú sharia alhanifa ẹ̀sìn tó pé pérépéré tí ọlọ́run bá fẹ́ràn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam báwo ni a ṣe wẹ̀rọ ẹ̀jìnà ó ní àkọ́kọ́ omi tó má tá a lè fi má nǹkan gẹ́gẹ́ bá ti ṣàlàyé ẹ̀ síwájú yálà nínú gbani tàbí nínú àgéni tá a gbé kalẹ̀ á fọwọ́ méjèèjì tàti fọwọ́ méjèèjì tán á fọ abẹ́ láti dodo dé orúnkún inú àtìtà lẹ́yìn eléyìí ọwọ́ á fi gbolẹ̀ dáadáa á tún fọ̀ á wá ṣàlùwàlà tá a bá bá àlùwàlà dé ẹsẹ̀ a lè dúró a dẹ̀ lè fọ̀ ń bẹ̀ náà hasbul maslaha bí ó bá ṣe wá sí. Si ó lè jẹ́ pé ibi tá a ti fi táǹtì ń wẹ̀ kìí ṣe ibi tó mọ́tó tí ó fi jẹ́ wípé tá a bá ní ká fọ ẹsẹ̀ tán ká tó tún jáde a tún lè fi kó dọ̀tí mi ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ nísìn lásìkò tá a wà yìí bàtà lọ̀gọ̀rọ̀ máa ń gbé lọ sí toilet kì í dẹ̀ ṣe yẹn nìkan ọ̀gọ̀rọ̀ toilet wọ́n tà làzó rẹ̀ wọ́n fi máàbù sí wọ́n foríṣiríṣi sí ìyẹn ò ìyẹn lè má necessary such that kéèyàn tó di pó bẹ̀rẹ̀ wẹ̀ da omi sílẹ̀ tó make wípé ibẹ̀ ọmọ mọ́. òjíṣẹ́ mú kìlọ̀ fún wa wípé ibi tá a ti fẹ́ wẹ̀ ká tọ̀ síbẹ̀ ń kìlọ̀ àlàyé pé bọ́ bá jẹ́ ibi tá a ti máa wẹ̀ ń pé yóò ní ihò. tá a bá tọ̀ tán a lè mú omi ká yí sí tí ó fọ ìtọ̀ yẹn kúrò dànù ná ìyẹn ó rọrùn but ọ̀gọ̀ọ̀rọ̀ bíi tẹ́lẹ̀ yìí bá ti ṣẹlẹ̀ gan-an á rí toilet lọ́tọ̀ ilé ìwẹ̀ lọ́tọ̀ most cases captor ní toilet kó tó di wípé ààwẹ̀ ó bẹ̀tà tá a bá ti wá ṣàlùwàlá tán báyìí á da ara wa sí méjì á da orí sí méjì á kọ́kọ́ fọ abala ọ̀tún a fọ apá apá ọ̀tún wa a take note gbogbo àwọn abíyá àtàwọn ibi tó pamọ́ á ṣe taklil àwọn àsọ́bẹ̀ àwọn àka wa á ti ọwọ́ bọ̀ torí ọgọ̀ọ̀rọ̀ gbà ibòmíì lè gbẹ fúrúfúrú omi tá a kàn dà lásán kò ní í débẹ̀ ntọ́fà fífọwọ́ gbolélé àjẹ́bẹ̀ fífọwọ́ gbo èyí ṣe nínú àwọn tí ọjọ́ ọ̀ràn àyàn ìwẹ̀ ṣùgbọ́n tá a bá fọwọ́ gbo àwọn bòmíì lè gbẹ fúrúfúrú káàrò kómi débẹ̀ kómi má débẹ̀ tá a bá yí omi sára látán tá a bá fọgbọ́ abíyá ká fọwọ́ gbo àwọn ọmọ kan ká fọwọ́ gborí ẹni tírun rẹ̀ bá kún dáadáa tàbí òǹgbà dájúdájú omi lè má dé ọ̀gọ̀rọ̀ bí ewu ńlá dẹ̀ àfọ abala ọ̀tún ibi ìdodo ibi ẹ̀gbẹ́ àárín ara ibi ẹ̀yìn orúnkún wa ń bí ibi ẹsẹ̀ wa gbogbo àwọn ọmọ ká yẹn á bọ àlàfo rẹ̀ kó má fi jẹ́ pé ibì kan ṣẹ́kù láì tí fọ̀ aṣọ ibi gìgísẹ̀ wa kí àbùbù jẹkù kó má bàa sí mbẹ̀ kì í ṣe ẹnìkan ibi àárín ẹsẹ̀ a gbọ́dọ̀ ṣọ torí gbà míì omi ó dé di ẹsẹ̀ but kò ní dé di àárín ẹsẹ̀ ń bí ibẹ̀ ọ̀sà pamọ́ aṣọ ilé tá a bá ti fọ abala ọ̀tún tán a fọ abala àlàáfíà tí o sì látòrí délẹ̀ náà wájú àtẹ̀yìn tàbí ẹ̀yìn àtiwájú pẹ̀lú eléyìí ìwẹ̀ ti pé. Now, wọ́n fẹ́ kí awẹ̀ ìwẹ̀ méjì níjọ́ jimá tí ìwẹ̀ jimá ọ̀ràn yẹn ni ìwẹ̀ jẹ́nàbà ọ̀ràn yẹn lòun náà tí méjèèjì bá papọ̀ ṣọ́kan lè gbé kan ètò fẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀rí tó wá ó ní wípé ìbáadá ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì àlè tìkan bàbá ọ̀kan kò dẹ̀ sí ẹ̀rí tó yẹ kóró pé àlè tìkan bàbá ọ̀kan èyí ẹ̀rí tó yẹ jù ó ní wípé àáyà àwọn sọ́tọ̀tọ̀ ọ̀kan nínú àwọn sábẹ́ orí ọmọ rẹ̀ tó wẹ̀ tó jáde níjọ́ jùmọ̀ ó ní ìwẹ̀ wo ló wẹ̀ o ó ní ìwẹ̀ jẹ́nàbà ni mo wẹ̀ ó ní tọ̀ ó ń fi yẹnu wípé mo wẹ̀wẹ̀ jẹ́nàbà mo ti ti ti jùmọ̀ àbọ̀ lábẹ́ sàbẹ̀ yìí padà lọ lọ tún wẹ̀ jímọ̀ náà wẹ̀kùn pẹ̀lú ìṣesí bó tiẹ̀ jẹ́ pé mọ̀kọ́fù ni ààrí ẹ̀rí bí ìbá ṣe pé n tó gbọ́ tó ti fẹsẹ̀ múlẹ̀ kò ní dá ọmọ rẹ̀ padà pé kó lọ. bí tá à ń bá ń wẹ̀wẹ̀ yìí a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn kankan àwọn ibi tó pamọ́ tó jẹ́ pé a ní ká ṣọ́ra fún tá à ń ń ṣe àlùwàlá náà ibi ètè torí wípé ọmọ wa ọ́ìlì ọ̀gọ̀rọ̀ ọgbà tá a bá bọ́jú tán báyìí omi lè má dé ètè ànímọ̀ ló fi pàtàkì pé tá à ń bá ń wẹ̀ àbá ń bá ń ṣàlùwàlá a gbọ́dọ̀ fọwọ́ pabẹ̀ kì í ṣe yẹn nìkan ibi ìsàlẹ̀ ètè ibi àgbọ̀n àti ibi àárín mọ́ńbí a gbọ́dọ̀ ṣọ́ra àti ibi ìpéǹpéjú àti bí ẹ̀yìn tiwa gbogbo àwọn kọ̀rọ̀ yìí àti bí dodo a gbọ́dọ̀ mójútó torí wípé ìtumọ̀ wíwẹ̀ ni wípé kí omi kó kárí gbogbo ara ṣókí ní orí ọ̀rọ̀ ìwẹ̀ ni eléyìí à ń bẹ ọba adẹ́dà kó ṣe ara wa ní mímọ́ kó ṣe ọkàn wa ní mímọ́ kó káwa kún àwọn ẹni mímọ́ láyé ń bí àti ní gbangba ọjọ́ ìgbéǹda àlùkíá ṣáàlá àlùkírí àwọn ará pọ́s díẹ̀ báyìí ká béèrè àwọn questions sí wa tó bá rẹ̀ sísè ká tẹ̀síwájú ká fi tẹ̀síwájú. na Abu Khadija. jazakumullahu khairan. anta jazakumullahu khairan. naam àwọn tani béèrè. naam number one two three four five okay six seven eight nine ten. asalaamu alaykum wa rahmatulah wa barakatu. wa aleykum asalaam tala barakatu makfiratu. hafizakum allah ya sheikh. fayakum. ahsanullah aleykum. wa aleykum. kí ọlọ́run bá jẹ́ kí a rí lórí ti dáadáa. àmín ká lè bá rí àwọn àǹfààní tí ó pọ̀ jẹ́ látara ìtọ́sọ́nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam náà mas'ala hadith kan tó wà nínú sahih Muslim ni mo fẹ́ kẹ́ bá wa ṣàlàyé dáadáa lórí wípé hadith Muawiya bun Abi Sufyan radiyallahu anhu tó sọ wípé um, nígbà tó gorí mímbàrù tí ó lọ ṣe hajj tó wá ń béèrè lọ́wọ́ àwọn ara medina pé ya ahla medina aina ulama ukum nípa naam nípa pé kí obìnrin má fi nǹkan kan kún irun ẹ̀ so masala yẹn fẹ́ dá kìíní lẹ̀ mi mo fẹ́ àlàyé. masala wadih wudu ash-shams fi rabi'ati an-nahar n tó sèfù fún every obìnrin mùsùlùmí ó ní ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlàsà tó wà ní sahih muslim. نهى رسول الله صلى الله عليه وسلم أن تصل المرأة في شعرها شيئا بالنكرة لتفيد العموم òjíṣẹ́ lásìlá àsálàm kọ̀ fóbìnrin kó fi nǹkan kan kó fi kún rẹ̀ nítorí eléyìí ni àwọn afáàfin sọ yìí pé hata beads pé wọ́n dirun tán wọ́n wá ń fi beads ṣe ọ̀ṣọ́ wọ́n fi ń hàn gẹ̀ẹ́sì kì í ṣara rẹ̀ ètò fẹsẹ̀ múlẹ̀ jù náà rẹ̀ ni ètò sọ fẹsẹ̀ múlẹ̀ jù. na nafsi ṣe ya akhi. àwọn afáà kan sọ pé tí wọ́n wá pàmísìbù wọn amẹ́ríkà kan wá. asalaamualeykum. wa aleykum salaam tula. ẹ ṣeun sa a pàdé yín lálùjẹ náà fi dáhùn sí. àmì Ami lẹ́yìn wàtá bá lọ ayé pẹ́ dáadáa lórí dáadáa. Ah, na ẹ sọ fún wa nígbà tí ẹ ń sọ ọ̀rọ̀ àlùwàlá báyìí bí ṣe ń sàlùwàlá fún wa lẹ́bùrẹ́ ṣe ń ṣe jánábà sallallahu alaihi wasallam ẹ ló wọ omi ọwọ́ mẹ́rin ló máa fi ń ṣe jánábà náà fi ń wẹ̀ ẹ̀dẹ̀ ní méjì náà fi ń ṣe àlùwàlá ẹyọkan kápá méjèèjì pọ̀ báyìí ẹyọkan ní àlùwàlá àpapọ̀ báyìí mẹ́rin onímọ̀ fi ń wẹ̀ ẹ wá sọ yí pé lẹ́nìí sìn ẹ sọ yí pé tó bá yẹ pé bedroom ta ti fẹ́ wẹ̀ ó dọ̀tí ṣé inú àwòrán ọwọ́ mẹ́rin yẹn náà láti fọlẹ̀ rárá kìí sára rẹ̀ torí kìí ṣe wọn kìí àti bẹ̀rẹ̀ wẹ̀ àti bẹ̀rẹ̀ ara wíwẹ̀ ẹ̀kejì sá. omi yẹn kìí ṣe tí wọ́n fẹ́ kó ṣàn ní kí omi àlùwàlá máa ṣàn àdádálẹ̀ nínú ẹ̀sìn tàbí omi ìwẹ̀ wọ́n fẹ́ kó bí n nǹkan kómi kan rọ́ọ̀bù ara kó kárí ara ni ní ṣókí kí pé ká mú omi bọ́kẹ́tì kan ká yí omi ẹlòmíì fún omi ó dín kan kó fi ṣàlùwàlá tó omi àgé kan ó márùn-ún ṣàlùwàlá. ọmọ yá ọ̀kadà àbí kẹ̀kẹ́ ọlọ́pàá wa gba kẹ̀kẹ́ wọn àrí kẹ̀kẹ́ mọ́ lọ́rọ̀ kan bí ọdún kan so wọn wá béèrè lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ọdún kan pé kẹ̀kẹ́ tó yá ń kọ́ ó wá sọ pé òun ọmọ bóun sì fẹ́ sọ ni pé òun ò rí kẹ̀kẹ́ mẹ́rin mọ́. ṣó sọ nípìnlẹ̀ ńgbà tó ọlọ́pàá fi gbà yí pé ọlọ́pàá ti gba kẹ̀kẹ́ ọ ọlọ́pàá ti gba kẹ̀kẹ́ wípé òun tira mí o bọ̀tò ń fẹ́ ṣe nǹkan kan lára ẹ̀ kó òun tó gbé wá fún ẹni yẹn ni ǹjẹ́ tọ́ kéèyàn gbarú nǹkan bẹ́ẹ̀ yẹn àbí kéèyàn fi ṣe sọ́dákọ̀ fún. tó bá gba halali rẹ̀ lọ́gbà tó bá fi ṣe sọ́dákà fẹ̀mí ìmọ̀. now ọkùnrin àtobìnrin wọ́n lè wẹ̀ papọ̀ tọkọtaya kí wọ́n wẹ̀ nínú ìwẹ̀ junub tàbí ìwẹ̀ haid tàbí amin ọkọ ń wẹ̀ jẹ́nàbà ìyàwó ń wẹ̀ haid wọ́n lè máa wẹ̀ pé ah, ṣó súnmọ́ ni gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ẹni òjíṣẹ́ náà sàásìlám ni ó lè daṣọ bòyàwó rẹ̀ níbi ojú ara tẹ́jẹ̀ tí ń jáde kó dẹ̀ ara ẹ̀tọ́ ni tí ó lè ṣe látara kó sùn lé ó lè dàmíra ṣe mọ̀ pé òun ó ó ti dára jẹnaba but along the line ìyàwó lè ó lè ti mọ́ ìyàwó fẹ́ wẹ̀wẹ̀ haid ọkọ fẹ́ wẹ̀wẹ̀ jẹnaba tàbí yàrá àwọn méjèèjì fẹ́ jọ wẹ̀wẹ̀ jẹnaba papọ̀ wọ́n lè jọ wẹ̀ torí pé Aisha radiyallahu anha ìyá wa ó ní àjọ máa ń wẹ̀ papọ̀ pẹ̀lú òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́sọ̀nà ọwọ́ wa máa ń tàsé ara wọn débi pé màá sọ fún un pé fi bí ilẹ̀ fún mi àwọn pé wà ń bẹ̀ pọ̀ lára n wà ń bẹ̀ ni wípé èèyàn lè sọ̀rọ̀ nínú nínú àádẹ́ ìwẹ̀ ó ní wípé mùsùlùmí èwẹ̀ gbangba níbi tó jẹ́ wípé gbogbo ayé ó ti wá máa rí ìhòhò rẹ̀ àtàsátọ̀ káwẹ̀ níbi tó pamọ́ tí wọn ò ti ní rí ìhòhò wa àyàfi ẹni tó sí bí kíni bí iye ta ni bí ìyàwó torí wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé Allah subhanahu wa ta'ala ọba tí máa tìjú ni tí dẹ̀ máa bòyàn láṣìírí ó fẹ́ kí tá n bá ń wẹ̀ ká ṣọ́ ìwà wípé ká wẹ̀ ní ìpamọ́ ìṣe kí mùsùlùmí wá sọ pé o mẹ́rin torí pé òun ti wọ́n pint kọ́ wá bọ́ sí gbangba ìwà àwọn amukú mẹ́kọ̀ọ́ aláìdá nǹkan mọ̀ pàwọ̀ èèyàn lélẹ̀ tí mùsùlùmí ò fi tún sí. ó bani nínú jẹ́ káwárí àwọn tí wọ́n ń pera ní mùsùlùmí ó wà ní hajj ó dẹ̀ ń ṣerú eléyìí àtọkùnrin àtobìnrin ní gbangba kìí ṣe ẹ̀kọ́ ẹ̀sìn ló fi jẹ́ gbogbo eléyìí a mùsùlùmí gbọ́dọ̀ mójútó a lè wẹ̀ ní òhò adẹ̀lé bọ́ nǹkan láti fi wẹ̀ torí wípé kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó mú ọ̀rọ̀ wá wípé àwọn Bani Isra'il wọ́n máa wẹ̀ ní gbangba láàrin ara wọn ni olúkálùkù wọ́n máa wò ara wọn bọ̀ torí pé yẹn tako ẹ̀kọ́ ẹ̀sìn ànàbì Musa sallallahu alànàbì náà àrẹ òun máa ń dá wẹ̀ níbi tọ́pamọ́ ni wọ́n wá ń sọ pé nǹkan kan àbùkù kan bẹ lára rẹ̀ ní fi ń dáwẹ̀ Allah subhanahu wa ta'ala wá fẹ́ fi hàn wípé ó pé lára jọ àwọn gan lọ òkúta tó kó aṣọ rẹ̀ sí odò bá gbé síwájú ànàbí Musa sọlá ànàbí nàwálé ó wá ń lé aṣọ rẹ̀ pé aṣọ mi aṣọ mi aṣọ mi òkúta yóò aṣọ mi ibi pé wọ́n fi wá rí ànàbí Musa pé a ó tiẹ̀ pé lára jà wọ́n gan lọ ẹgbà <laughs> wá pé gbàtà ànàbí Musa kó aṣọ rẹ̀ tán ọ̀nà òkúta débi pé ìlà gan hàn lára òkúta yìí. sallallahu ala nabiyina wa alayhi <laughs> so irú nǹkan báwọn mùsùlùmí wọn ò ka káwẹ̀ gbangba yálà afẹ́ yàgbẹ́ afẹ́ tọ̀ afẹ́ wẹ̀ ni ká ṣe tọ̀sọ̀tọ̀ ká wábi tó pamọ́ sí kìí ṣe tá a ṣe ní gbangba alimawo pé ó bà wá lẹ̀ afẹ́ tọ̀ ní gbangba à ń wò pé ibì kan pamọ́ níbi tá a fèsì tọ́lẹ̀ jẹ́ pé àwọn mí míì wà lókè wọ́n mọ̀ rí gbogbo òwò àbáyé kìí ṣe ẹ̀kọ́ mùsùlùmí ah, ká ṣọ́ra fún eléyìí náà. asalaamu alaykum wa rahmatulah jazakallah khairan wa antum jazakallah khair. now ẹ ti dáhùn ìkan náà question mi. naam ọ̀rọ̀ jẹ́ a lè dáhùn yòókù náà. naam ǹjẹ́ a lè fi ìwẹ̀ gúúsùlù yẹn ṣá lè fi kírun. barakallahu fik tó jìṣẹ́ lásán islam bá wẹ̀ tán kì í tún àlùwàlá mi ṣe mọ́ ìmọ̀ lè tún bẹ́ẹ̀ ni àyàfi tó bá jẹ́ pé àlùwàlá já bóyá so atọ̀ lẹ́yìn rẹ̀ nítorí fanu ṣùgbọ́n à ń wẹ̀ tán báyìí ibi ibo ló kù ní ara tá a fẹ́ fọ̀ níbi àlùwàlá tá a ti fọ̀ látara àwẹ̀ kò sí mọ́ náà. so dandan kọ́ ni ká sì fi bàǹtẹ́ àbí ká wọ pint dandan kọ́. kì í ṣe dandan ṣùgbọ́n tá a bá ṣe ọ̀dà tọ̀ ẹlẹ́kẹta ẹ sọ fún wa ní wíwá two weeks ago na ẹ sọ pé kóra kan lọ béèrè question yẹn nípa àwọn tó máa ń lọ yẹ nǹkan wò bẹ́ẹ̀ ẹ wá sọ pé ó papọ̀ mọ́ tawhid bẹ́ẹ̀ pé ẹ sì ṣe wá sí fún wa lórí rẹ̀ bẹ́ẹ̀ tọ̀ ẹ dákun jẹ́ ilé bá a ṣe lórí rẹ̀ ṣókí tá a ṣe lórí rẹ̀ ni pé ẹni tó bá lọ sọ́dọ̀ yẹ̀mí wò tó dẹ̀ gbanti yẹ̀mí wò sọ ó ti ṣe kèfèrí sí ní tọ́lá wọn bá fi hàn jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá èpò iṣẹ́ náà yóò kírun ọjọ́ ọlọ́run ò ní gbà kò dẹ̀ mú gbọ́dọ̀ mọ́kì ọ pàtàkì nǹkan burúkú ni mùsùlùmí è lọ sọ́dọ̀ yẹ̀mí wò aburú ńlá ni ìgbà tí a bá dé abala ibẹ̀yìn àwọn kabahir afẹ lójú sí dáadáa náà. Mm. asalaamu alaykum sir. wa alaykum salaam ya kutubi. jazakumullahu khair. wa rahmatulahi wa barakatuh. náà aláwọ̀kọ́ sà a ní ẹ ti ṣàlàyé tẹ́lẹ̀ pé omi tí a lè fi ṣe mọ́ra bẹ́ẹ̀ni òórùn ẹ̀ taste àti kọ́lọ̀ ẹ̀ bẹ́ẹ̀ni change bẹ́ẹ̀ni but kò ní change sí ta mọ́ mú mímu now but kéèsì eh, hadithi tẹ kó tí ń sìn àti ti obìnrin ọmọ anabi sallallahu alaihi wasallam ti sàbí tó kú ní arafa tó ní kí wọ́n fi sidra tó mi kí wọ́n fi wẹ̀ then ọmọ ẹ̀ náà tó ṣaláìsí tó ní kí wọ́n fi wẹ̀ now sidra wọ́n máa ń lóorun bẹ́ẹ̀ni mi ti come across ẹ̀rí dẹ̀ bọ́lá tí mo ti rírí ní ti kásá ọmọ ń lo oorun ṣé ọmọ yìí pé wọ́n ti wẹ̀ ní mímọ́ kan wọ́n ti sọ ló fi sọ pé mẹ́ta márùn tàbí jù bẹ́ẹ̀ lọ bọ̀tọ̀ kan nínú rẹ̀ gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú sídìrì tá a bá rí sídìrì á lọ kà fọ́ àti wẹ̀ ní mímọ́ yẹn tí káfúrà yẹn mo ti àwọn fẹ́ sọ̀sọ̀ pé ìyẹn ó máa ní very strong smell. ó strong bẹ́ẹ̀ tí wọ́n bá ti wẹ̀ so ìyẹn ló máa. àti wẹ̀ àti wẹ̀ ìtọ́ jẹ́ ọ̀ràn yẹn èyí tá a wá fi kún un kó lè bá a máa já fi torí a gbọ́dọ̀ ṣe lọ́ṣọ̀ọ́ tí ó fi jẹ́ pé an average person tó fẹ́ gbé òkú inú rẹ̀ gan máa dùn pé òun rí nǹkan gbé ló fi jẹ́ pé Islam ò fẹ́ kó jẹ́ pé òkú ti gan kó tó di wípé à ń wẹ̀ kò sígbà tó kú wẹ̀ tó bó ṣe jáde láyé tán káwẹ̀ bí yẹn bá ń wẹ̀ bẹ́ẹ̀ bí ìgbà tí yẹn ń wẹ ọmọ òpó lónìí yóò rọrùn gbogbo àwọn àléébù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kò ní tí máa jáde ṣùgbọ́n bá a ṣe dùnmọ́ láwà yìí tó bá fi di pé à ń dílé rẹ̀ yóò máa gan tí máa ń ti ń gan yàrá pé ìgbẹ́ wà nínú tó yẹ ká press jáde gan tá a bá fẹ́ tá a bá fẹ́ wẹ̀ yóò di pé yóò máa rùn oríṣiríṣi ẹni tó jẹ́ tiẹ̀ gangan gan onífẹ́ súnmọ́ mọ́ wọ́n máa sá káàkiri ẹ̀yin àfa ẹ wá gbé nǹkan yìí ò ní òkú nìsín bọ̀ tó wáyé pé gbàrà tó ti ṣẹlẹ̀ yẹn ni wọ́n ti tẹnu rẹ̀ wọ́n tábà fún bíbẹ̀ yín kàtà bá fún ọmọdé ní òsè jẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí wẹ̀ fún ara yóò máa yóò máa flexible yóò máa easy láti move by kódà ẹnìkan ṣoṣo yóò parí gbogbo iṣẹ́ yẹn láàrin ìgbà kékeré tó yẹ pé kò dẹ̀ nílò omi pípọ̀ tó dẹ̀ rí gbogbo iṣẹ́ yẹn ṣe níbo ṣe yẹ kó ṣe ṣùgbọ́n tó bá fi di pé ń pẹ́ ìlú àwa kan ìlú omi yá so ìyẹn ò tí ì negate pé àwọn quality omi yẹn ṣe láti ọ̀nà tí. tọ́lá ti ṣe tó yẹ kí wọ́n ṣe tán àwọn ti kàn ní. ẹni tó jí sà. na ẹni tó. ẹni tó jí. tó jí. tó wá rí àpá títutù lára. bẹ́ẹ̀ni. but eh, ẹ ti sọ ń jọ sí pé eh, madi. bẹ́ẹ̀ni. atọ́kùn ìyẹn máa ń jáde òun náà máa ń fa hotness. bẹ́ẹ̀ni. but kò ní ìdí ká wẹ̀ fún yẹn. bẹ́ẹ̀ni. àlùwàlá la máa ṣe fún yẹn. bẹ́ẹ̀ni. Eh, eh, Abubakar now ẹni tó wá jí tó wá rí àpáti tútù but texture wetness yẹn lọ́wọ́ kò jọ mani ṣé kó hàn assume pé mani yìí ni ah, àbí mani yìí ni òun ni sá. <laughs> màsí yìí ni jáde bá wọn. ok eh, ok ok kì í pọ̀ most cases gan àti tètè rí identify ẹ̀ bí tó tó báyìí ní sábà máa ń jẹ́ ló fi jẹ́ pé ṣẹ̀ríà fún wa ní áfùn lórí rẹ̀ wọn sọ pé káfọ̀ kí ni wọ́n ní ká kákan ṣe ń dá kákan bomi wọn ni ṣùgbọ́n tó bá ti jẹ́ mọ̀níyì ni ojú bẹ̀ gan fẹ́ máa ń hádìn yóò fẹ́ máa ń nípọn kan báyìí. ihun tí máa ń rò tẹ́lẹ̀ tí máa ń fi ń kọ́ bá ọgbẹ́ ní hadithi ẹni tó bá sùn tó jí tó wá rí balal kó ṣe goslo yẹn máa fi ń kọ́ bá ọgbẹ́ yìí wò pé tó bá ti rí balal kó tètè lọ́wọ́ ẹ̀. Uh, lastly sir ẹni ẹ̀yìn eh, kan ló bẹ̀rẹ̀ question yẹn lọ́ mi cause mo ń ṣàlàyé fún wọn pé omi tí wọ́n bá lòkùn tí wọ́n fi ṣàlùwàlá a lè lò kódà omi tẹ́ni tó fi ṣàlùwàlá gan-an tó bá ṣe é gbàjọ síbì kan ń pa lè lò as long as tí àwọn nǹkan mi ò bá tí ì ṣẹlẹ̀ sómi yẹn bí wọ́n á mú kéèsì ànábì sallallahu alaihi wasallam táwọn sàbẹ̀ ní àwọn máa ń gba omi yẹn ẹni wọ́n béèrè pé omi tán fi wẹ̀ ń kọ́ tán fi wẹ̀ òkú pé irú yẹn ìgbà tí mo ní pé omi tí a bá fi ṣàlùwàlá àbí tó wáyé kókó sùn pé omi yẹn kò ń ṣe najas ń pé omi omi yẹn sì pure ń pé now irú omi bẹ́ẹ̀ yẹn tó máa fi wẹ òkú ńkọ́ wọ́n á sọ fún outright pé irú yẹn ti bọ́ sí something else pé òkú gan. something else followers. ohun tí mo bí rẹ̀ sá ń pé. almomin la angels hayyan wa mayita. mi n sọ̀rọ̀ najasa sa. ok na mi n sọ̀rọ̀ najasa. ok ẹẹ karaha tó máa fẹ́ wà ní <laughs> ara èèyàn ni mo sọ mi n sọ̀rọ̀ najasa ni mo ye n bẹ̀rẹ̀ èmi tí wọ́n sọ̀rọ̀ ìsà fi bakili kaba kiyẹ ti ja ilé àyà àti n'ati àti bí ma yín dẹ. ìjẹ́ ìbáyé sọ́nsìn ń pé tó bá ti ń pẹ́ ojúṣe ní káwẹ̀ àní choice but àwọn òkórìíra kan máa fẹ́ máa wà òórùn àti tó wọn àti tó fọ so ìyẹn ló lè fẹ́ ló lè fẹ́ jẹ́ kí. àtàlàyé jálù nẹ́jẹ̀sì òun ni wọ́n sọ pé mi sọ̀rọ̀ náà mi sọ̀rọ̀ nípa nàjásà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọkàn yẹn nàjásà yẹn ń béèrè kéèyàn kóra ara fún. bẹ́ẹ̀ni mo fẹ́ béèrè tí kéèsì nàjásà yẹn sà pé irú yẹn náà ṣé irú omi yẹn. bẹ́ẹ̀ni a kò a ní. tí a bá ti rí nǹkan kan tó change náà sífàtì rẹ̀. ok sir. sọ̀rọ̀ pé tó bá di di pé ó rùn omi náà lè máa rùn. bẹ́ẹ̀ni. sotiye tó bá ti ń rùn omi náà lè máa rùn. ok ah. lastly sir pé kí ni ń béèrè lọ́sàn. <laughs> wọ́n rán mi ní <laughs> wọ́n rán mi ní. ó ní kó sọ fọlọ́ rẹ̀ pé ada aláma halẹ̀lẹ̀ hu minna ìrọ̀ lámà yìí kọ́. gúúsùlù nínú swimming pool àbí odò tó ń ṣàn. permissibility sir. wọ́n á permissible tó bá tara bọ̀ ó dẹ̀ jáde ó dẹ̀ ó make sure pé ń gbòǹ tara bọ̀ gbogbo ara omi ẹ̀ dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ kárí gbogbo ara òun fa má fi ṣe. na ṣáwà ẹ èèyàn wà economical pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ máa tẹ̀ tí òfin ní di pé waste omi jù yọ̀ọ́ máa tẹ̀ sósósó tó fi jẹ́ pé tàbí ṣàrò pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó bá ti débi orí lẹ́yìn ìgbà tó ṣàlùwàlá tán tó jẹ́ kí omi dé gbogbo orí òun yóò wá da omi sórí lẹ́ẹ̀mẹ́ta in that case ó ti ṣàlùwà látàn ó wá bẹ́ sábọ̀ ṣẹ́wà ó kàn ṣí ọtẹ́rì sí ọtẹ́ gbogbo ara sí ó ti padà ó fi ya ọwọ́ gbọ́ra ó tún tẹ padà ẹlẹ́ẹ̀kejì ó fún gbò padà omi ò ní waste wà á dẹ̀ ṣe gbogbo tó yẹ kó ṣe. jazakumullahu khairan. barakallahu fikum. ẹ dákun ìbéèrè tí kútú béèrè lẹ́ǹkan sá. Ah, èmi náà ti béèrè tó jọ wọ́n báyẹn rí àmọ́ títí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò tí ì clear sí mi dáadáa. fada àti. na hadithi ti Ummi Hani nípa wípé ìyá wa Maimuna tí wọ́n ní radiyallahu anha wọ́n ní òun àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ikhtasala annabi sallallahu alaihi wasallam هو وميمونة نعم. من إناء واحد نعم. فيها قصعة فيها أثر العجين نعم إمو أبيبري هو أساتو سنوريني ní but kò change our yẹn in any way masalan laan ibi tí èèyàn èèyàn fẹ́ wẹ̀ pẹ̀lú kínní bí àwọn aralẹ̀ ralẹ̀ bí èrí kan lè máa wà nísàlẹ̀ abọ́ yẹn but definitely ó rí i pé omi lélẹ̀ làṣẹ kan omi lélẹ̀ sífà rẹ̀ ò change lóònù àwòsọ́fù rẹ̀ tàlàtà kò change but kínní ìlọ́kànjẹ́ pé torí pé yàní. Yani, ojú wa ṣàfàdé nǹkan aṣáàrí pé nǹkan kan wà kò chẹ́ǹjì tí ó jẹ́ lómi ẹ̀ gangan. Ayakumullah Ṣèkánná. Náà mo mo gbẹ́lọ́n bá kó má jẹ́ pé tàánù tìlélẹ̀ tí mo fẹ́ bèèrè sí. Náà ibi tí wọ́n ti ń bomi wẹ̀ yìí. Níta rí a máa rú wọn. A máa rú mára wọn. Ṣó chẹ́ǹjì ní kojú ogbó mi? Ah. Bí ó ṣe jẹ́ wípé àyànà omi tá a gbé kalẹ̀ tó pẹ́ títí color of fẹ́ change bóyá drum tàbí wà container kan kọ́lọ̀ rẹ̀ change but nta ma a mọ̀ nípìnlẹ̀ tá a gbé kan ju lọ omi naanị ni pé tori pa ami àárí mi àwa pàwọn ti o ko si asalaamualeykum. wàhálà sílẹ̀ ntula. ẹ má bínú ẹlẹ́ẹ̀kìnì mo kọ́ fẹ́ béèrè ni pé tí mo kọ́ fẹ́ béèrè wa. bẹ́ẹ̀ but mo bá ìtumọ̀ àwẹ̀ gánà ìtumọ̀ ìwẹ̀ o ní pé kò mi kárí gbogbo ara. jẹ́sàkúnlọ̀ kan one two. náà mo tún wá padà gbọ́ pé mo ti gbọ́ rí tẹ́lẹ̀ pé téèyàn bá ń wẹ̀ tọ́wọ́ bá kan àṣàkárì pé ó tún já àlùwàlá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ so mo fẹ́ kẹ́ bá wa ṣàlàyé ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kọ́ a ṣàlàyé ẹ̀ sẹ́yìn. hadith wa yí pé ẹni tó bá fọwọ́ kan ojú ara rẹ̀ o kó tálùwàlá rẹ̀ ṣe hadith miin wa wa tó sọ wípé e, abala kan nínú ara rẹ̀ kò sí ní tó ṣẹlẹ̀ so ti yé báyìí apá méjèèjì pọ̀ ọ̀kan ọ̀tí kan dànù a reconcile méjèèjì ni bó la ṣe reconcile ẹni tó bá fọwọ́ kunjú ara nífojú nífi ọwọ́ kan ti ṣáwà pé ó ń jẹ̀ràn ìbálòpọ̀ débi pé ó fojú ọfọwọ́ kan ara ń dìde tó pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àlùwàlá rẹ̀ ti já but ó ń bi tó ti ń wẹ̀ tàbọ̀ wẹ̀ tán ó ṣàlùwàlá tán ó fẹ́ bọṣọ tàbọ̀ fẹ́ bọ ṣòkòtò ọwọ́ á kan ara rẹ̀ èyí ọba àlùbálà rẹ̀ jẹ́ kò sí ní tó ṣe. na jasa kun kan ó yàtọ̀ síra wọn báyìí. na jasa kun kan na wọ́n tún mo fẹ́ béèrè ni pé nípa irun orí obìnrin. bẹ́ẹ̀ni. so wọ́n béèrè pé ṣé wọn gbọ́dọ̀ fi nǹkan kan sí rárá kódà kó jẹ́ lẹ́ẹ̀kẹta máa fi ṣe fi ah! design rẹ̀. ṣé anlo jíṣẹ́ ní sọ̀rọ̀ àṣìlá sọ ló fi jẹ́ pé n tó ti save jù ni pé yẹn kóra fún yẹn kóra fún. jasa kun kan ọwọ́ ṣọ na jasa kun kan mo sọ pé káníyàn fẹ́ na ẹ má bínú ọjọ́ jùmọ̀ gẹ́gẹ́ bíi pé ìwé ọ̀ràn yàn ló bọ́ sí. bẹ́ẹ̀ni. now ẹni yẹn inú tó ti mọ́ lára ni pé kò lè má wẹ̀wẹ̀ ọṣẹ. bẹ́ẹ̀ni ṣé ó lè wẹ̀wẹ̀ ọṣẹ tán kó tún wẹ ọjọ́ náà àbí kó wẹ jùmọ̀ kínní ẹ̀ àbí. èké tó bá ṣe. now àbí wẹ ọṣẹ ò ṣe wẹ papọ̀ kí ẹ wẹ tán kí ẹ tún ẹ ṣe wá wẹ yẹn. ó ṣe wẹ. now ẹlẹ́ẹ̀kẹ́ jẹ́sẹ̀ kan ẹjọ́ ọ̀rọ̀ kan lókun ẹni tó bá máa ń wẹ̀ tàbí máa ń ṣàlùwàlá tí ò kí ń bìkítà lórí pé bómi ṣe gbọ́dọ̀ dandan kó kan gbogbo ara tán yẹn bóyá gbà tó dá mi kò kí ń irú tẹ́ ṣàlàyé lé ní ìsìn kò gbọ́yé débẹ̀ tàbí ó gbọ́yé náà kò rí ṣe ìjìyà ó gan ló ń bẹ fún pé kó mi má débi tó yẹ kó dé. wọ́n gbọ́yé kò ṣe ó yàtọ̀ sí pé kò gbọ́yé débẹ̀ tí ó bá gbọ́yé débẹ̀ eléyìí wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula àyè fìyà jẹ̀yìn àyàfi tí oníṣẹ́ bá dé ọyẹ kọkọ kọ́kọ́ pé ọyẹ kọkọ ṣe é ṣe gbogbo nǹkan nú ni ara tí wọ́n dẹ̀ kọ ma ni ṣùgbọ́n ẹni tó gbọ́ yé débẹ̀ kò ṣe ẹlẹ́ṣẹ̀ lélẹ́yìn ni ìtumọ̀ rẹ̀ náà ni pé ń bẹ pàtàkì tó gan fún ẹni jẹ́ pé ó fi àbùbùn jẹ kúlẹ̀ lára gan kásẹ̀ tó má sọ kásẹ̀ tó sọ pé ẹni tí fi lẹ̀ lil aqab minan nar ibi tí ó bá kù ní ègégé ibi gìgísẹ̀ tí omi ò dé iná ni wọ́n fi jó bẹ̀ ọwọ́ bí gìgísẹ̀ lásán nìyẹn o ẹni tó wá fi ara lẹ̀ tí ọ̀wá bìkítà lórí rẹ̀ sọ́nà pé ewu ńlá nìyẹn bí ìgbà tí ó wẹ̀ ni. jẹ́sàkùnrin kan jẹ́ kí n bèrè àwọn bẹ́ẹ̀ ni pé tí ẹ̀ náà bá fẹ́ ṣàlàyé lórí ẹ̀ kí ẹ̀ lè bá àmọ́ ìjìyà tí yẹn ó ṣàlàyé pé ó ń bẹ fún àìbìkítà lórí ọ̀rọ̀ yẹn. ọ pàtàkì. jẹ́sàkùnrin kan. Hafizakumullah ya Sheikhana. Naam, ìbéèrè aláwọ̀kọ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ lórí Tọ́hárọ̀. Mi ò mọ̀ lórí tí obìnrin bá fẹ́ mọ́ra fún Hayob. Tó bá yẹ pé ẹ̀jẹ̀ ti dá, ṣé ó tó fún tí ọkọ fi lè sọ pé òun lẹ́tọ̀ọ́ sí kó ṣe tẹ̀pẹ́rì ẹni fáríjì ha? Bẹ́ẹ̀ni. Ìbéèrè ni wípé ẹ̀jẹ̀ ti dá. ọkọ ní bùkátà kò dẹ̀ tí wẹ̀ bọ́wọ́ ni kò ṣe ṣe ìwọ fẹ́ di méjì mọ́ lọ́rùn yọ fọ ojú ara yọ tààbà kọ́kọ́ fi súnmọ́ tọkọ bá súnmọ́ tán yọ àwẹ̀ méjì yọ wẹ̀ haid yọ dẹ̀ wẹ̀ jẹ́nàbà. na ìbéèrè ẹlẹ́kejì ó sábà máa ń wá nínú àhàdíìsì ìkan tó jẹ́ kó tẹ̀sùn mọ́ tó wà ní Sahih Muslim ní pé ayata suratul Fatiha àti aya tó gbẹ̀yìn suratul Baqara àná sọ pé kafata huma nínú àyè mi sọ pé tán tí wọn máa fi béèrè ọlọ́run ọmọ àríkàrí yóò fún wọn nìkan wọ́n pé. wàá dá mo jábọ̀ alhamdulillah ah. kí ni hadisi ní ẹbú ṣe wá kí n tẹ̀tí bí kẹ̀kẹ́ ìfẹ́ náà fàál ṣé a máa kọ́ mú dùá wà ní ká tó ka ní àbí a máa kà á bẹ́ẹ̀ dẹ̀ dùá. a kọ́kọ́ kà ká tó ṣe dùá. jazakumullahu khairan. wa alaikum salaam. ìbéèrè náà àkọ́kọ́ ni wípé ṣé ọmọ tó lọ ṣe catering school tó jáde ṣé o lè ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì. hòtẹ́ẹ̀lì. number one nìyẹn. Hmm. number two kí olórí ẹbí wa kó wá tẹ̀sí sí wa pé meeting tó ń bọ̀ next month o ilé òun ilé ẹ̀yẹn chọ́ọ̀chì ni ṣéyàn lè lọ. nọ́mbà tírì nínú àdúgbò wa kí láńlọ́ọ̀dù mi ní kí n dó fóun kí n dó fóun kí n rẹpísẹ́ǹtì òun ká wá lọ pé meeting àdúgbò yẹn o hòtẹ́ẹ̀lì náà ti ṣe ṣe mo lè lọ. hòtẹ́ẹ̀lì ah, ó tí ì bá ti ṣe pé. Hotel yẹn wọ́n ń ṣe àwọn fàwáhìṣì ń bẹ̀ kò sí tó dí fún kíyàn lọ́bẹ̀ because our programs máa wà tó jẹ́ wípé hòtẹ́ẹ̀lì ni ó wà wọ́n ṣe sí wọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n ṣe oríṣiríṣi ń bẹ̀ ibùsùn wà ń bẹ̀ tó jẹ́ pé kò ṣe tí wọ́n rúpọ̀ mọ́ ntọ́jẹ́ muharramat lópin ìgbà tíyẹn bá ti wà. Uh, protected tí ò sí ìbàjẹ́ ń bẹ̀ èèyàn lè lọ kò sí wàhálà ń bẹ̀. so nípa ti catering lópin ìgbà tó jẹ́ pé oúnjẹ tó fẹ́ sè fún wọn kìí ṣe láti fi kún ìbàjẹ́ lọ́wọ́ kò ní sí wàhálà ṣùgbọ́n tó bá yẹ pé láti fi kún ìbàjẹ́ lọ́wọ́ ni òun náà nípìn bẹ́ẹ̀ lánàá àlà asùlùfẹ́ àdá àtàwọn àlẹ́ bẹ̀rẹ̀ ọ̀tọ̀kọ̀ ka Allah subhanahu wa ta'ala ni ká fọwọ́sowọ́pọ̀ lórí ṣe dáadáa àti páyà ọba dẹ́dà wala ta'awunu 'ala al-ithmi wal 'udwan náà náà náà bó ṣe jẹ́ wípé ẹni tí ó jẹ́ taxi driver kò lè gbé wọn lọ sí ilé ọtí something of that nature tàbí kọ́ bá wọn kó bá wọn kó ọtí ṣùgbọ́n ẹni tó jẹ́ tíyà rẹ̀ jẹ́ christian ìyá rẹ̀ dẹ̀ fẹ́ lọ church ọ̀ràn yẹn ni kó gbé ìmọ̀mọ̀ rẹ̀ lọ ah, kọ̀ọ̀kan ní lọ bá wọn jésù jọ́sìn tó bá ní kó dóde ọmọ tó bá ní ẹsẹ̀ kó dóde òde òde tó bá ní kó kọ́ padà wá gbé ọ padà wá gbé hmm. eh, ló fi jẹ́ pé aṣọra tó ti jẹ́ pé kétùn yẹn ní tí wọ́n ń ṣe ń bẹ̀ aburú ni wọ́n ń ṣe ń bẹ̀ kókó Àrùkùsá. Àwọn àlekún àwọn tẹ̀lé. Àrùkùsá. Bẹ́ẹ̀ni. Meeting ní church la. Kí àwọn àbò mi fi meeting sí. Nà. Sàwọn àlekún àwọn tẹ̀lé. Wà àlekún sọ́lá ń tẹ̀lé wa. Wọ́n kò jẹ́ ká rí ń pẹ́ lórí dáadáa sí. Àmì àtẹ̀yìn náà. Ṣé tí obìnrin tó bá bá ọkọ ẹ̀ ní kìí sì wọn kàn fọwọ́ para nítorí pé ó wà ní menstruation. Ó wà dàmíra. Tá ń dàmíra ń Obìnrin ó wá jẹjọ jimá náà so lè wẹ ìwẹ̀ jẹnaba àti gúúsùlù jumá bẹ́ẹ̀ni pẹ̀lú bó ṣe ní. bẹ́ẹ̀ni yóò wẹ jẹnaba ọ̀nà tó dá ọ̀tọ̀ ọ̀sọ̀ ìyìn tó wà nù rẹ̀ ó ní tó bá yẹ pé kò tí ì mọ́ kò ní tí ìwẹ̀ haid bọ̀tẹ̀ tó ti dára rẹ̀ nísìn yóò mú un wá tó ti ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí nísìn ká má pè lọ́ràn torí pé ẹ̀tọ́ rẹ̀ ni èyí tó ti ṣẹlẹ̀ sí nísìn yóò mú ìwẹ̀ yẹn wá. àfáwa ni gúúsùlò jùmọ̀ pé kò lè mú wa nítorí pé ó wà ní ayédè. torí pé kì í sọ̀rọ̀ àràn lé lórí àbí. òjíṣẹ́ náà sàásì náà sọ yìí pé ẹni tí ó bá lọ jímọ̀ nìkan òun náà wẹ̀ gúúsùlò jùmọ̀ tó sọ ni pé kúlù mọ̀tẹ́lẹ̀ kọ́wẹ̀ níjọ jímọ̀ ọ̀ràn yẹn. jésù kò lọ ọ̀hẹ́ mo bèè láàárọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jọjima wọ́n á ní pẹ̀lú pé tá a bá dúró níwájú ìmáàmù a gbọ́dọ̀ fọwọ́ sí nǹkan ansẹ̀tì látàn àgbọ́dọ̀ mú lápò pé yóò bá jimmy yàn dé. wọ́n ní gẹ́gẹ́ bí wípé fífọ́ kan òkúta nígbà tá à ń bí wàhálà yìí sọ àdúró níbi tó kúta kí ló ṣẹlẹ̀ pẹ̀lú òkúta àti láyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ ó ní mọ́ mọ́sà á sọ hmm. fagodilaga. na wọ́n mi lọ́gọ̀ fẹ́lẹ́ jùmọ̀ àlọ́. na wọ́n á ní irú òyìn ò sí ní ọ̀dọ̀ wa ní ìsìn. bẹ́ẹ̀ni. nítorí ibi tá a wà wọ́n ní but àwọn nǹkan tó jọ pé a lè sọ wípé pẹ̀lú bí ahadith yẹn sọ wa ká sọ pé n tí ó sọ yẹn náà ni tá a bá ti ń yẹ kó fi ń wọlé wa applicable to other things. all applicable torí pé àwọn mm, àwọn eh, nusus wa ó wá lọ́nà mi wípé wọ́n máa ń kọ́ lẹ́lẹ́ àárí yìí ansit faqad lagha wa man lagha fala jum'a alayhi gbogbo orun kan báyẹn wa ló fi jẹ́ pé níjọ́ jimá ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n lọ jimá wọ́n lè má ní lára látara wípé nínú rẹ̀ ni wípé àwọn fitan tó ti wà ní àwùjọ nísìn bí àwọn ancestors nítorí tiwa àìdín ní pé ẹ̀ntì máa ti ń ya pa ánsẹ̀ tirẹ̀ tabo ala la akal kó gbèsè vibration kí aburú yẹn wà ntó o o bam bàmú ó fẹ́ bàmú. wọ́n wani tí inú mosque àti ìta rẹ̀ níjọ́ jimá pé the same nǹkan kan ni the same uh, òfin ló wà applicable sí. lópin ìgbà tó bá jẹ́ pé ẹni tó wà níta ó ń rí nínú àwọn tí wọ́n wà nínú jùmọ̀ tí wọ́n lè máa tẹ̀lé tàbí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ìmọ̀ bẹ́ẹ̀. torí yìí pé àwọn kan bẹ tó yẹ pé níta ni wọ́n wà àwọn ò máa sọ̀rọ̀ nígbà tí màá sọ fún tó bá wọ́n á ní àwọn òsì nínú mọ́sálásí. Ah, wọ́n ṣe wọ́n ṣe mistake wọ́n ṣe. jazakallah khair wọ́n á ní wọ́n ń kírun ìyẹn wá ṣẹlẹ̀ wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn ṣáájú bàbá àfa ti sọ̀rọ̀ wọ́n ní kódà béèyàn bá dákú pé a ní nǹkan ṣe pẹ̀lú rẹ̀ pé ó ti di tọ́lọ́ nígbà náà kì í sàwáláàjì mm. ká máa kírun mo ní rárá kò rí bẹ́ẹ̀ mo ní gbogbo ààyè eh, lọ́nà bá ti fi ààyè náà. masalan à ń kírun nísìn ọmọ kan wá ṣubú tàbí afọ́jú já sínú kòtò táwọn wò lọ́kàn kí láti. bẹ́ẹ̀ mi sì máa á lọ rọrùn. láti save life. No. ìpá wa nú mọ́ṣáláṣí kò k'o kú ẹnìkan nísìn ó wá ṣubú lulẹ̀ nínú masjid ní ṣubú lẹ̀ tó pé táàbá tètè mójútó ó lè fa ewu wá káwá sọ yí pé ọlọ́run ó mójútó nǹkan rẹ̀ báàsì nínú ọ̀gán yóò mójútó nǹkan rẹ̀ náà àwọ̀lẹ̀ asìnà ẹ̀sọ̀rọ̀. torí nígbà tó kọ́ ẹsẹ̀ ṣẹlẹ̀ sí kódà gan awúsá forí kó ilé tọ́ra wọn náà gbọ́ wá sí mọ́ṣáláṣí wọn láti kí wọn ó ń ṣubú wọláyé ẹnìkan kan ọjà sí ẹnìkan ọjà sí wọláyé àfáàyè ètò ìtàlẹmíà àfáàyè nìkan ló wá ah, ni ń fẹ́ lára ń fẹ́ lára àwọn ikú náà ń lọ títí kò lè dá so ńgbà tó wá kírun ta àwọn èèyàn tó wá ń criticize pé ah, pé ó ń àwọn sọ end of the day ọlọ́run pa mí kí àfáàyè padà jí ní ní anabi sọlá àwọn ní umar nígbà tó ṣe pé kò ṣubú nígbà tí wọ́n kírun tán ló tó wú lulẹ̀ ni wọ́n tó gbé pé ah. so àyàn lẹ́rìí lórí ṣé bó ṣe rí nìyẹn bí wọ́n ṣe sọ fún mi náà. rárá ṣé bó ṣe rí nìyẹn. mi ṣé kì mí. ṣé bó ṣe rí nìyẹn. àwọn àwọn ni wọ́n gbé Umaru jáde. àjọṣọ́kọ̀ lọ́ọ̀kẹ́. gẹ̀rí ìbára gẹ̀rí ká mọ̀ ẹ̀rí mi mọ̀ pé yín ṣe kí mi ní mọ̀ sọ̀rọ̀ níbi. inṣàlá. <laughs> ẹlẹ́kẹta ṣe. gharib jiddan àjíyè. ẹlẹ́kẹta kọ́ ṣe tí a bá irun wítìrì tá a bá mísẹ̀ láàárọ̀ nígbà tí ìmáàmù ti wà á dé sáà lè kí. kí máàmù tó dé bẹ́ẹ̀ ni a kì. násùn lọ́wọ́ lórí ẹ̀ pé ànábì sọlá lọ́sà tó bá mísì ẹ̀ lóru pé wọ́n á mọ kí ní àsìkò dùá. tó bá ti di wípé ìmáàmù ò tí ì dé ó dẹ̀ ti dé mọ́ṣáláṣí ó kì wítìrì rẹ̀ kí máàmù tó dé. tó bá kí wítìrì tán ó kí rákàtà fẹjẹ wọn tó fẹjẹ dákàlá tí máàmù bá ti dé tó ti gbé òun dúró tó ìyẹn ni wọ́n fi postpone ẹ̀ mi. ní tó tẹ̀lé ẹni tí ọkọ anabi sọlọ lọ sáà ńgbà sábẹ yín invite wá sílé rẹ anabi ní ti dájúdájú ó ti pe àlùjánu wánú lé rẹ irú lẹ́yìn bá ò ní torí pé wọ́n fún àwọn brọdà kan lófin ńgbà lọ kí wọn pé wọ́n àwọn àṣẹ ẹ̀kọ́ lé fàá wọn jẹ àgbà fàdé àfà ah ẹ̀yin náà ti pe àlùjánu wọlé kí ni wọ́n ṣe sínú rẹ master bedroom toilet wà ní inú bedroom bẹ́gbẹ̀ẹ́ ah, wọ́n ní gẹ́gẹ́ ilé ìtì wọlé jù pé àfáà láti lọ ìpè mẹ́ka kẹlọ̀n bíríkà làwọn bẹ̀rẹ̀ sí mú ní èmi ò lè fọ́ sí pé wọ́n fọ́ lónìí ní ń béèrè wọ́n kọ́ ilé master bedroom bedroom rẹ̀ bàbá sílẹ̀kùn bíi inú tọ́lẹ̀tì lẹ́wọ̀ sótìyé ok bó ṣe jẹ́ pé nínú ilé àwọn toilets máa ń wà ń bẹ àti kíní gbogbo ilé nìyẹn máa ń wà àti wọn bá ní four bedroom flat room kọ̀ọ̀kan yóò ní toilet àti kíní wọ́n wá ní kíkọ́ toilet sínú ilé yẹn o pé àlìjẹ̀nu ni a pè wá bẹ̀ lẹ́mọ̀ asma ahad minel ulama al. والقاعدة لا تقول في شيء في دين الله شيئا إلا ولك في إمام جزاك الله خير سبحان الله sọ́wọ́n àlẹ́kùn tí ó jẹ́ second to ìparí ṣe sùúrù bọ́dà ló ti wá outside Nigeria ló ti wá ẹ na na asọ asọ asọjẹni asọjẹni asọjẹni asọjẹni kìí ṣe ọ̀rọ̀. sọ́wọ́n àlẹ́kùn tó dá second to the last. Now last point one. tí ẹni tó ń pè irun bá ń pè irun. bẹ́ẹ̀ni anabi sọlá ọsàn ni ká máa dá lóhùn. bẹ́ẹ̀ni àwọn àṣẹlẹ wa ṣẹlẹ̀ wọ́n ń pè irun afa ni a máa sọ̀rọ̀ lọ. àwọn yẹn ní kí ló dé tẹ̀ ń sọ ọ ni kìí ṣe irun ni ń pè anabi ni ẹni tí bá ń pè ní káwọn náà máa sọ ní ti sọ. bẹ́ẹ̀ni àtẹlẹ yìí ń sọsọkùsọ sáwọn náà máa sọsọkùsọ náà. ta ni sọsọkùsọ ń bẹ. ẹni tí ń pèrò kò pé dáadáa mọ́sáàsì wa kọ́ kí ló ń pè ó ń pèrún nígbà tí wọ́n ti fi sí wípé ìrun ni kó máa pè yẹn ìrun náà ní pè ṣe rí ta'anud ìmọ̀ lé kókó lórí àwọn nǹkan kan nítorí kí wọ́n ṣe ni kí wọ́n pè kí wọ́n kọ bí a ṣe pè mu amúrò basit iṣẹ́ tó ń ṣe iṣẹ́ olóore ni ládàbà ìwà ń bẹ̀ ládàbà ìwà ń bẹ̀ ládàbà ìwà ń bẹ̀ bọ̀tí tí èèyàn lè fi kó láadáa yẹn òun ni kéèyàn ṣe é bọ́lọ́hún bá ṣe ni a ṣe bá a ṣe é ṣe nì láàrin ọjọ́ méjì mẹ́ta tí wọ́n kọ̀ tí ó mọ̀ ni láti fi gbà níyànjú ó jìṣẹ́ láti sàn ṣe gbé kalẹ̀ bọ̀tí káwọn sọ pé ká dànù ewu wà ń bẹ̀. ẹni òkú dídìlé òkú ti dìdì ẹ̀yìn aṣù bẹ́ẹ̀ ní ká mọ́ dìlé òkú pé ká tètè sí ah, mo béèrè mo ní àìdílé òkú wọn ní rárá pé àwọn àsìkò tí wọ́n lè kí òǹsùlá náà látàlẹ́ àná ló ti kú wọ́n láti dìlé ẹ̀ ti dìdì ẹ̀yìn aṣù ìjọba. àìmọ̀kánni àìmọ̀kánni. jazakallahu khair. àìmọ̀kánni ah, jazakallahu khair. na. náà ṣé bọ́kọ̀ ìyàwó ni ok na. <laughs> bẹ́ẹ̀ ni. Assalamu alaikum tula. Lórí question wọn béèrè lórí fóònù, ẹni a lè fi fóònù wá sí silence. Tẹ́ẹ̀kùn yẹn pè wá tí fóònù wá wà ní silence, ǹjẹ́ a lè fi message reply pé I'm in the mosque. Jazakumullahu khair. Assalamu alaikum ya Sheikh. Wa alaikum salam. Ọlọ́run kó jẹ́ ká rí yín pẹ̀lú ìdárẹ́sà. Àmín. Naam. Àtẹ̀yìn náà. Ìbéèrè mi tí mo fẹ́ béèrè ni pé a ní ọmọ ìyá kan tí ó jẹ́ pé Ọlọ́run bá gba èrò dáadáa kan lórí pé fi islam yé torí pé ìdílé tó ti wá ìdílé àwọn kìrìsìtẹ́nì ìgbà tó dé school ọlọ́run jẹ́ kí ẹ̀sìn yẹn yé tó wá ń lo jáàbù ló gbẹ dáadáa gbọ̀ngbà tó di pé fẹ́ wá mari tó fẹ́ tó fẹ́ fẹ́ ọkọ àwọn ẹni tí ọlọ́run bá ní kó bá parí torí pé obìnrin yẹn ó wá láti di ilé ìgbọ̀nsọ̀ lẹ́ẹ̀kan pé kírísítẹ̀nì àwọn ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ni photographer ni wọ́n máa ń ṣe òun náà ń bá wọn ṣiṣẹ́ yìí bọ̀wọ́ nínú èròǹgbà tiẹ̀ ni pé òun ò lè ṣe kóun má ya fọ́tò tóun kódà gan tóun bá ṣiṣẹ́ sí kóun má ya fọ́tò tóun bá ń ṣe ìyàwó ni tóun bá ń kó mọ ni tóun gbọ́dọ̀ dandan ni ẹ̀ṣẹ̀ ni tóun bá ṣe bọ́ àwọn ẹni tó wá tọ́lọ́wọ́n ní kí a introduce sí tọ́jẹ́ pé àwọn ọmọ ìyá lọ́ní tó ń gbàgbẹ́ dáadáa àwọn ní rárá tí ò bá ti mú yẹn kúrò lọ́rọ̀ rẹ̀ àwọn ò lè fẹ́ ó wá ti wá di pé nísìnyí kò rẹ́ni kankan tó fẹ́ fẹ́ ní. àwọn kókókó méjì wá pàdé ara wọn nam tó wá di pé ọjọ́ orí ẹ̀ tí ó ti ń lọ débi pọ́hùn náà ti ń mọ̀ ìpè ọyẹ kóhùn sí lọ́kọ. lórí fọ́tò náà dẹ̀ ni. lórí fọ́tò náà ni àwọn tó wá wà lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bí mo sọ pé àwọn ẹbí ẹ̀ christian ni wọ́n wọ́n tún wá fẹ́ máa fà wọ́n ti ń fà padà kódà kí wọ́n ti ń mú lọ sí church báyìí tá a ti ń gbé ètò pé má lọ church yẹn ọlọ́run ti fọ̀nà mọ́ ọ ní ara o mo wá fẹ́kẹ́ fún wa nímọ̀ràn ìpètò títa bá rẹ́ nìkan nú ọmọ ìyá ṣé kó tiẹ̀ faramọ́ ìpètò fọ́tò yìí ní sàkọ́ máa yá títí ọlọ́run bó fi fún ní ìdáyà ní àbí báwo ni kankan ní kàtàlẹ́sọ̀ mo fẹ́ mo mìíràn mo fi síbẹ̀. ìbéèrè kejì òun ni pé. bí ká mú dúró nínú ẹ̀sìn kò yé kódẹ̀ tó yé àfi tó bá wà lákàtà wa lópin ìgbà tó bá sì wà lákàtà wọn kò lè yé sọmọ pé àlè ń sá àdúgbò lè máa ìlà ọ̀tá téèyàn bá téèyàn aláìmọ̀kan ọ̀tá tí ó mọ̀ yẹn ni tí wọ́n máa wò pé gbogbo àwọn kò fà àti wọ́n ní kí wọ́n gbà sílámù fóríire ta ni àtakò yẹn so necessary wọ́n wọ́n ń jà dùn wípé kéèyàn rárá ìjà náà wọ̀ ó ní kẹjẹ́ wọ̀ náà ó tún sọ̀rọ̀ kan tó túmọ̀ sínú so anything tá a bá ṣe láti ẹ̀ ti fi fà á kó kó ní dáìrà yẹn náà káti ẹ̀ kọ́kọ́ ṣe yàn náà èyí ń pàtàkì. ẹ̀yà kùmọ̀lá hmm. ìbílẹ̀ kejì ni pé ẹni tó jẹ́ bíi tailor nísìn wọ́n wá kó aṣọ bí àwọn tó máa ń ta ọtí bí àwọn hòtẹ́ẹ̀lì sá ǹjẹ́ tó bá mọ̀ yìí pé àwọn tó kásọ yẹn wá fóun se o lè bá wọn rìn àbí kọ́ máa rìn. kọ́ máa rìn kọ́ bá hmm. jẹ́ yí pé àwọn tí wọ́n wá ránṣọ lọ́dọ̀ rẹ̀ hmm. obìnrin oníhòòhò ni wọ́n hmm. tọ́dẹ̀ máa ṣọ wọn kọ́ máa rìn. torí tó bá ràn ẹni ìwà òhòhò dọ̀tí tí wọ́n bá fi wò ní òní pin bẹ̀. ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ẹlẹ́hà lọ́wọ́ rán ilé yìí ọmọ ìgbé wọn fẹ́ fi jí orí ọkọ wọn nínú ilé yìí làṣẹ ká kúkú wọn lọ́wọ́ lórí ilé yìí ọ̀ràn yẹn. ìsàkùnmọ́lá kẹ́yà. wọ́n á kó sáà ń ọbẹ̀ tà kókó rárú. sàn alex. alex santo. jesakunla khairas. àwọn kwesàn mi aláàkọ́ ni pé ìgbà tí ẹ̀ ń dá wa lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan ẹ̀ ń sọ wípé nípa òkú mùsùlùmí. òkú mùsùlùmí. pé òun èsì nàjẹ́sà. bẹ́ẹ̀ni. òkú tí kèfèrí. bẹ́ẹ̀ni. tí anabi sọlá lè wá sára ní kí hmm. alìpè kan lọ wẹ̀. ìwọ ẹbí ni ṣé dandan ni ìwẹ̀ yẹn fòkù ti kèfèrí ni. tí ọba yẹ dandan òjíṣẹ́ láàásá lọ ọmọ ni ó ní Ali tún sọ fún un wípé mushrik a ní ọlọ́ọ̀bù ọwọ́ àbò tí wọ́n ní lọ́wọ́ ẹ̀ mustahab ní pé kó wẹ̀ yìí tó bá yẹ pé dandan ni òjíṣẹ́ náà sàásìlám bá emphasize rẹ̀ tó túmọ̀ sí pé nígbà tí bó n tá n bá bọ̀ tá a fi sọ̀rọ̀ yẹn ni wípé mustahab sunna ni wípé ẹni tó bá wẹ òkú kó wẹ̀ bọ̀dì kìí sọ̀rọ̀ yẹn. kwẹ́sẹ̀lẹ̀ kejì. náà. ó ní bẹ́ẹ̀ eh, sujúd. náà. tí a bá fẹ́ ṣe tá a fẹ́ fi dúpẹ́ fọlọ́run. náà. kí ni àmọ́ mo bẹ́ẹ̀ lọ́wọ́ ẹnìkan wọ́n sọ pé kò ní pé akàkùrí kalẹ̀ lásán náà ni pé kò ní kásọ̀ kankan. bẹ́ẹ̀ni tó bá ní bọ́ọ̀ ni tó pé kò ní ìdíkà sọ kankan. ara àsọjẹnu àṣẹlẹ yìí sajada wajiya lilladhi khalaqahu wa sawwarahu wa shaqqa fi sam'ahu wa basarahu bi hawlihi wa quwwatihi but kò ní dé fatabarakallahu ahsanul khaliqin bíi torí tìrún sọ́tẹ̀ yé báyìí nìsà ẹ̀ẹ́ ọwọ́ wà ní ibi tí nǹkan ẹ̀ ti ṣẹlẹ̀ sí ẹ gan o lè sọmọ kókò ní ìdàlù àlá sọmọ kókò ní ìdàlù àlá aha ibi tó ti ṣẹlẹ̀ sí ọ kìí ṣe ibi tó ti lé rí sájítà ṣe ṣé lórí ìrìn bọ́ bá ṣe rọrùn bó túmọ̀ rẹ pé ìrun ọ̀ràn àyàn gan tó bá di kàráǹgídá tó jẹ́ pé ewu ṣẹlẹ̀ kò lè ṣe lórí ìrìn bẹ́ẹ̀ ọmọ kírun lọ torí kò sí àsìkò kan tọ́nà wọn bá fi hùn bùnyàn àfi tí èèyàn ò bá ní consciousness ma kò sí àsìkò kan báyìí pé n tó kù ọ kù o ò lè mú gbogbo ara mọ́ àfi ká kan ṣoṣo yìí ìka kan ṣoṣo náà ló fi máa demonstrate bíi pé eléyìí ni kìyàmù eléyìí ni rùkú eléyìí ni sùjúd ọlọ́run ò fi wọn bùn anybody kódà bí yàn bá wà lójú ogun ojú ogun ẹ̀sìn ló fi jẹ́ pé ìrun ojú ogun ó ṣẹlẹ̀ ṣó ọba ẹni sìn ọlọ́run fi wọn bùn anybody lópin ìgbà tó bá yẹ pé akulu ẹ̀yìn òye sì wà fún tọ́ba di karangida ọ̀ lálùwàlà gan òkè kò sálùwàlà kò sómi kò sí nǹkan kan àhámọ́ lọ́wọ́ kò sí bó ṣe yẹ kó ṣe. Ah, ọmọ ayáwa kan obìnrin ni ó lọ sí skul lọ́gbà islam ṣùgbọ́n níbi tí wọ́n ti bí àwọn eré ẹni wọ́n kórìíra ẹ̀sìn débi wípé tí wọ́n bá gbọ́ ayé wọn ni ó lọ́mọ yẹn tí wọ́n bá gbọ́ ipò ti gbà islam wọ́n dẹ̀ pa lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ lọ́lé so àkíran fọ́túmọ̀ táwọn afáfọ́ wọ́n ṣe inú tọ́lẹ̀tì ní kọ́ máa kírun bẹ́ẹ̀ torí gbọ́dọ̀ kírun. Jazakumullahu khairan sir. Um, ìbéèrè wá láti òkè. Uh, wọ́n béèrè wípé obìnrin tí ó bẹ̀rẹ̀ nǹkan oṣù. so láàrin ọjọ́ márùn-ún kíní eh, nǹkan oṣù wá dúró ó wẹ̀. so wọ́n wá ní lẹ́yìn òwò àgbà náà ó tún padà wá rí àwọn kankan ní ara rẹ̀ tó jọmọ́ gbígbà pé uh, ó wá ń ṣe ó ṣe méjì pé ṣé nǹkan oṣù náà ló tún padà wá ni àbí. ẹ eh, jẹ́ nǹkan oṣù ó clear tó bá rí wí kó yẹ̀wò tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ nǹkan oṣù ni kó dúró tí ìbá ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù istihada ni. naam. naam ìkejì ẹni tí ó ń páyà wípé tóun bá bu omi sára láti ó dáhùn janaba nsìn. so ó wá ń páyà pé tóun bá lo omi òun lè kárẹ̀ látara bẹ́ẹ̀ látara bóyá ní high cold àbí nǹkan bíi so ó wá wò pé àsìkò òun dẹ̀ tí ó ti wọlé. bẹ́ẹ̀ni. àmọ́ tó bá tóun bá ní kóun máa gbé omi kaná pé bóyá kómi yẹn lè wọ́n kóun lè fi wẹ rọ́ṣùlù wọ́n lè ṣe takbiratul ihram. ayé o ṣe kò sí dọ́kàn lè yàn. ṣé kó o ṣe tayammum ni. rárá là yóò gbomi ẹgbóná yóò fi wẹ̀ ni. àsìkò oorun ò kọjá ìmú kó bá ìmú jàmá yẹn lásìkò rẹ̀ fẹ́ kọjá bọ̀dí tí ó ṣe kó tó fi báhùn jàmá yẹn kò tí ì rí ṣe yọ́kọ̀ọ́kọ́ ṣe yẹn náà. Naam, alaikum salaam. Bẹ́ẹ̀ni. Ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ masalan, òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ní man ghassala wagtasala. Ẹni tó wẹ̀ tó tún ṣe nǹkan àwẹ̀ tó tún wẹ̀. Ọmọ gbọ́, ó ó pín separate méjèèjì. Ah. Wọ́n á rárá tí ìbá ṣe pé sọ̀ráhàtàn ó wá sábẹ́ rẹ̀ kò àwọn kankan bẹ tó yẹ pé yẹn tí mo ń ṣe kí Ramadan tó dé gbogbo ìgbà ó ń gbà wẹ̀ ithnain àti khamis Ramadan wá dé sọmọ yìí pé Ramadan yóò máa gba ládàá ithnain àti khamis náà torí tí ìbá ṣe pé Ramadan dé ni yóò máa bọ̀ sọmọ pé kò ṣe é kì í ṣe pé ọ̀ àdíngbò bá ti jọ ọ́ ìsìnlẹ̀ ni ó wà sọ pé ìwọ ọlọ́run ọba mo tún dà níyàn àwẹ̀ ìsìnlẹ̀ tàbí khamis báyìí kò ní sọ gbogbo nǹkan báyìí but ìyẹn ti wà ó ti wà embedded nínú tọ́lọ́wọ́ fún ní ládàá rẹ̀ tàbí mọ́sálẹ̀ làán ó fẹ́ sùn torí pé kó fi ní okun lára lóru láti fi jí dìde ó wá sùn lọ́sàn-án yọ̀gbàládà rẹ̀ bí ò bá tiẹ̀ lè jí lóru torí pé bóyá ṣètàn gàlábà rẹ̀ yóò gbà ládẹ́ tó jí lóru tó ló ti ṣe gbìyànjú rẹ̀ ah, ọlọ́run ọba ni ò kàn fún ní eh, kíni. na na na bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èwo lọ́lọ́lá jùlọ méjèèjì òfìkálẹ̀ ni ó ti kó wúwo ẹ̀ pọ̀. Ah naam jazakumullahu khairan sàn. ẹ wọ́n lẹ́yìn tẹ́ gbà ní. mo fẹ́ èmi náà fẹ́ béèrè béèrè nsà. jazakumullahu khairan. ẹ kọ́lọ́hún jẹ́ àárín pẹ́sà àti àlàáfíà tó péye.